كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته نعم أفي قفون وبعد الله سبحانه وتعالى تتنكو يجوكو يجوكو لنو أشهر بي الأول آه الله سبحانه وتعالى tó fi àánú rẹ̀ kó wa papọ̀ lórí ìṣe ìrántí rẹ̀ torí kò sí ìrántí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó tó ìmá wá ìmà nípa ojú ọ̀nà rẹ̀ bí a ṣe tẹ̀lé táàfi súnmọ́ táàfi rí ìyọnu rẹ̀ à ń bẹ̀ kọ́mọ́sà ìyọnu sí wa. kó má bínú sí wa kó jẹ́ ká bá níbi tí ó lérè kó fún wa ní ìmọ̀ àmàlù tí a fi bá ìyọ́nú rẹ̀ pàdé ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí tí èèyàn máa ń fi ń jẹjà tí tèèyàn máa ń fi ń dá nínú gbogbo àwùjọ bí gbogbo ẹ̀ bá tiẹ̀ fẹ́ dàrú ó ní wípé kí èèyàn wá. ìmọ̀ nípa òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni tó pa láṣẹ nínú gbogbo condition tá a bá bára wa kámúlò kámúlò pẹ̀lú àníyàn àti bá ojú rí rẹ̀ pàdé ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí wá ṣìyẹn nìkan ká máa pèpè sí látara ìmúlò yìí tí ó bá di wípé à nira tàbá à ìtasí látara wípé à ń pèpè pẹ̀lú múlò báyìí ká mú sùúrù eléyìí pàtàkì à ń bẹ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fún wa ní àwọn ìwọ̀ yìí pé kó má wàá dá wa lù wá láyà ní gbangba ọjọ́ kó gbà wá wádẹ̀ ń ṣèbéèrè ní kọ̀kọ̀ lè tí ó lágbára lórí wípé ọ̀rọ̀ hijama cotton ní orí ìwá ìwòsàn débi wípé arínà ọmọ àyà ní bí ìjẹta ó ní àwọn ti fẹ́ ṣe báyìí o mo wá gbà níyànjú wípé rárá kókó rárá náà inshallah alkarim karim pé lẹ́ni a máa sọ̀rọ̀ briefly lórí rẹ̀ kí ó fi jẹ́ bí ìtọ́sọ́nà fún ẹnikẹ́ni tí ó bá ṣe ó bá fẹ́ ṣe afa Rashid bàbá Ọ̀yọ́ wọ́n ní wọ́n ní arákùnrin kan tó máa ṣe tó máa ń ṣe inshallah al tá a bá ṣe tán á béèrè arákùnrin yìí ká máa rú èèyàn tó ń ṣe obìnrin náà tí ó bá wà around tó lè ṣe torí fún àwọn ọmọbìnrin wa táwọn náà bá ní bùkátà sí ká fi wá wọn kàn fún àwọn ọmọbìnrin wa tí wọ́n bá fẹ́ ṣe ìjáàmà torí wípé pàtàkì rẹ̀ nínú sahih jami saghir shekina sheik muhammad nasirna al-albani rahimahullah rahmatan wasi'a wa rahimallah jami'a ẹgbàwá wá látọ̀dọ̀ afá hakim nínú tíra afá hakim tí sayiduna abu huraira radiyallahu anhu tó gbà wá pé qala rasulullah sallallahu alaihi wa alihi wa sallam ikú òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ọsọ báyìí pé akhbarani jibril anna li hajjama jibril ó fún mi nírò wípé tìjámà ká máa dé ìgò ni yóò bá ń pè hijab ọ̀nà ni haúsá ń pè wọ́n mú nínú èdè lárúbáwá kádégò anfa'u ma tadawa bihi an ó ní ó ní àǹfààní jù nínú tí èèyàn máa ń fi ń wá ìwòsàn on the authority of Abu Huraira anhu, he said, as reported in Hakim by Imam Hakim, that the Prophet sallallahu alaihi wasallam said, "Akhbarani Jibreel," that Archangel Jibril alayhi salam informed me that he informed the Prophet sallallahu alaihi wasallam, and al-hijama that cutting the act of drawing blood with some instruments, drawing blood from the system, is the most beneficial of what one seeks healing from. It's one of the most beneficial means of seeking healing. So it is that denotes that it is, you know, very important, very recommended. In another tradition, by Anas bin Malik, radiallahu anhu, the Prophet ﷺ said, أمثل ما تداويتم به الحجامة the most recommended thing, means of seeking healing, that is what he recommends most as a means of seeking healing for us, al-hijama is hijama, coping. Wal-qust bahriju and a form of root got from India always put on fire to be inhaled. That's what the Prophet ﷺ said. It's a form of saint, but it's It's put on fire. When you put it on fire, you now inhale the scent of it. Nínú ẹgbà wa mi tí sábẹ́ ńlá ni tó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ni ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ wa alaikum assalam tala ọmọ ń gbà wá fún wa. Ó ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sọ wípé ń tọ́ dáa jù. téèyàn fi wá ìwòsàn ó tijama hijama ìgò dídé àti coastal bahriyu ni tùwárí tí wọ́n máa ń dà sínú iná téèyàn máa ń fin wọ́n máa ń fin wọ́n tún máa ń fi ṣe India ni wọ́n ti máa ń mú wa ọ̀gọ̀rọ̀ àwọn ta àwọn nǹkan tíbù nabawi sallallahu alaihi wasallam wọ́n ní èèyàn dà síná ni òórùn èéfín rẹ̀ tó bá ń jáde èèyàn wà á fà mára èèyàn ó èèyàn ó fìn wọ́n máa ń fìn yẹn tiẹ̀ ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó méjèèjì ó sọ nínú ẹgbà wa mi ìwí tí Abu Hurairah radiyallahu anhu náà tún gbà wá tó wá nínú sunan Abi Dawud wípé in kana fi shay'in mimma tadawwahuna bihi khair tí dáadáa bá wà nínú nǹkan kan tẹ́ ẹ máa fi ń wá wòsàn falhijama èyí tí dáadáa wà ń bẹ̀ jùlọ òun náà ni ìgò dídé nínú ẹgbà mi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé láti fi hàn á wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bá dẹ́dà ni tó fi ránṣẹ́ sí wa òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní laylata usriya bi ní òru tí wọ́n mú mi rìnrìn àjò lọ sí sánmà tí Allah subhanahu wa ta'ala tó lọ fi àwọn àmì rẹ̀ lóríṣiríṣi hàn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Ibn Umar radiyallahu anhu bó ṣe gbà wá wípé na ibn abbas radiyallahu anhu ó ṣe gbà wá wípé ma maratu ala mala'in minal mala'ika mi kọjá nínú àwọn agbo kan nínú àwọn agbo àwọn mala'ika ní òru yìí òru tí mo lọ sókè illa amaruni bil hijama wọ́n ń pa mí láṣẹ ní wípé hijama o hijama o hijama o nínú ẹgbà wa mi òjíṣẹ́ náà sallallahu alaihi sọ wípé ma maratu laylata بملأ من الملائكة إلا قالوا يا محمد مر أمتك بالحجامة mi kọjá nínú agbo kan nínú agbo àwọn màláíkà lókè ní òru tí mo lọ sí rìn àjò yìí àyàfi kí gbogbo wọn máa sọ fún mi yìí pé ya muhammad rẹ muhammad sallallahu alaihi wasallam mur ummataka bil hijama pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ láṣẹ kí wọ́n máa ṣe hijama. Uh, in a tradition reported by Ibn Abbas radiyallahu anhu, he said that the night of Isra, when the Prophet sallallahu alaihi wasallam went to the highest heaven, he said, I never passed by the group, the congregation of the angels, except that they enjoin me that when you get back, that is when you get back to the surface of the heart, the take hijama, that is the means of healing you should stick to is hijama. In another tradition, the Prophet ﷺ said, I never passed by an assembly of the angels on the night I was made to travel up, except that kulluhum yakuluni, except that all of them will enjoy me, tell me that, alayka ya Muhammad bil hijama. We commend you, we charge you, O Muhammad, that you should be, you should use hijama as a means of healing. In another tradition, the Prophet ﷺ said, say, Ya Muhammad, O Muhammad, mur ummataka bil hijama. Enjoined your ummah to take to coping as a means of healing. In fact, the Prophet ﷺ said, خير يوم تحتجمون فيه the best days that the birthday is good for cooking as a means of healing, Sabi'a Ashara, the 17th of every month, Watisa'a Ashara, and the 19th, Wa Ihda wa ishirid, and the 24th. Then he, he now said further, Ma marattu bimala'in min al-mala'ika, I never passed by an assembly of the angels Laylat Usriya bi, on the night which I was made to travel, the night of Isra, illa qalu alayka bil hijama ya Muhammad. Except that they will tell me that, O Muhammad صلى الله عليه وسلم we enjoin you to take to hijama as means of healing. Pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ wípé ọjọ́ tó dáa jù téèyàn máa fi ń ṣe ìjàmà téèyàn máa fi ń dégò láti fi wo àìsàn òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlám ní jọ́ kẹtàdínlógún oṣù àti jọ́ kọkàndínlógún àti jọ́ kọkànlélógún ó wá ní kì í ṣe báyìí nìkan o gbogbo ògbà tó ń kọjá lọ sókè àwọn agbo àwọn màláíkà wọ́n ń pa òun láṣẹ tó ń bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn pé a ah, ọdọwọ́ rẹ o má fi ìgò dídé ṣeré láti fi wáwó sàn àdébí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yí pé mani tẹ́jẹ́má lè sẹ́bẹ̀ aṣára mìnà ṣáhà wọ́tísẹ̀ aṣára mìnà ṣáhà wa وعشرين كان له شفاء من كل داء ẹnikẹ́ni tó bá dégò ní jọ́kẹ́ tàdínlógún èyàn twenty and seventeen tàbí jọ́kọ̀ kàdínlógún ìyẹn 19 tàbí jọ́kọ̀ kàlégún ìyẹn twenty nínú ẹni oṣù kánẹlẹ́wò min kulli da yóò jẹ́ ìwòsàn fún kúrò nínú gbogbo àrùn tí ì bá jẹ́. The Prophet sallallahu alaihi wasallam said in a hadith tradition reported by Tirmidhi and uh, uh, in the book recorded in, by Tirmidhi and reported by Ibn Abbas radiallahu anhu that the Prophet that Abu Hurairah, sorry that the Prophet sallallahu alaihi wasallam said whosoever does hijama on 17th or 19th or 21st. It's, of, it's a, <clears throat> a healing from all sorts of ailments. That is why the Prophet ﷺ said, "Ninu ẹgbàá wa mi, òjíṣẹ́ náà sallallahu ń sọ báyìí pé, manaharadal hijama ẹnikẹ́ni tó bá fẹ́ dégò faliyataharra sab'ata ashara kó ṣọ́ kó wà dáadáa ìjọ tó bá jẹ́ ìjọ kẹtàdínlógún wà tis'ata ashara tàbí ìjọ kọkàndínlógún wà ihda wa tàbí ìjọ láà Náà, Allahu Ẹ̀jẹ̀ ò ní pọ̀ fún yín lára débi pé yóò wá pa yín, yóò wá ṣe sábàbí kú fún yín. Ẹ̀yin wípé hijama tẹ́ ṣeun kò lè mú ikú wá. In another tradition, the Prophet sallallahu said, he gave specific ailment the Prophet sallallahu said, In the hadith reported by Ibn Umar anhu, that al-hijama al-ariq amsalu to conduct or do make hijama coping the first thing in the morning before you take anything is the best وفيها شفاء وبركة in it is healing and blessing of Allah subhanahu wa ta'ala وتزيد في الحفظ وفي العقل it increases one's memory and it makes it also increases your intelligence the prophet ﷺ went further فاحتجموا على by the special blessing of Allah when you are trying to do cupping do it on Al الخميس wahtajamu wajtanibu al-hijama yawm al-jum'ah guide against doing hijama cupping on Friday on Juma day wa yawm al-sabt and on sabt the day that follow wa yawm al-ahad and the day that follow also those three days guide against doing hijama Friday Saturday or Sunday The Prophet ﷺ said further, "Wahtajimu al يَوْمَ الْإِثْنَيْنِ وَالثُّلَاثَةِ When seeking days of doing hijama, do it on its that is on Monday, والثلاثاء and Tuesday. فإنه اليوم الذي عاف الله في أيوب من البلاء because that is the day Allah healed Ayub sallallahu ala nabiyina alayhi from affliction. واجتنب الحجامة يوم الأربعاء guide against doing hijama on Wednesday فإنه يوم الذي ابتلي فيه أيوب because that is the day Ayub was afflicted صلى الله عليه وسلم وما يبدو جزام ولا برص إلا في يوم الأربعاء leprosy and uh, uh, the extreme nature of it that results in amputation of hands and the uh, finger and the legs in most cases it comes on Wednesday أو في ليلة الأربعاء or the night of Wednesday. So guide against this period. Òjíṣẹ́ náà sallallahu alaihi kò fi mọ fún wa yí pé n táwọn màláìkà sọ fún wa ni. Àwọn ọjọ́ tá a ṣe àti ìgbà tá a ṣe ó ṣe àlàyé rẹ̀ náà yékéyéké kí a fi wà lórí ìtọ́sọ́nà tá a bá ṣe. Kí ló yíṣẹ́ náà sallallahu alaihi sọ? Nínú hadith tí sayidina abdullahi bin umar radiyallahu anhuma tó gbà wá ó sọ báyìí wípé alihijama alariq amsalu kádégò ní kùtùkùtù ọjọ́ láàárọ̀ fẹ́lifẹ́li òun ló dáa jù wà sí ìṣẹ́fà ọbáraka ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ àti àlùbáríkà òjíṣẹ́ náà sọ́lá wa sọ yí nínú wòsàn àtàlùbáríkà tí ń bẹ́ẹ̀ ni wípé tazidu fil hifz wa fil aql ìyí máa jẹ́ kí ọpọlọ èèyàn sọ wá èyí ni pé ìsọyé ní tó ń bá ń fẹ́ sọyè ìsọyé ní wal aql ìyí máa jẹ́ kó rí ó tún pé sí wàṣítẹ́ni wàtẹ́jìmù ala barakatillahi yawm al-khamis pẹ̀lú àlùbáríkà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀bà dégò ẹ̀dẹ́ ní ọjọ́ àlàmísì wajtanibul hijama yawmal jumu'a wa sabt wa yawmal ahad ẹ yẹra fún ìjàmà ṣíṣe níjọ́ jùmá níjọ́ asabt àti níjọ́ ahad àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tẹ̀lera wọn yẹn kì wá ṣe yùn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé yawmal isnin wa thulatha ẹ ṣe hijama níjọ́ isnin àti thulatha ó di mélòó nù ó di mẹ́ta isnin thulatha àti khamis mélòó ló yọ ọ́ lẹ́yìn arbi'a jumaa sabt ahad ó ní ẹ ṣọ́ra fún àwọn eléyìí pé ó ti di nǹkan àsìkò méjì àsìkò bíi mẹ́fà nísìn látara pé kí ni khamis isnail solasa jọ́kẹ́ tàdínlógún jọ́kọ̀ kàndínlógún jọ́kọ̀ kànlélógún náà àti ìgbà tuntun ni èkejì rẹ̀ ni pé àárọ̀ kùtùkùtù fẹlifẹli náà fẹ̀yìn náà òjíṣẹ́ náà sàásùn làwọn aṣọ yìí pé fẹ̀yìn náà hù al-yawma alladhi afa Allahu fi Ayyuba min al-bala níjọ́ sólàtàì níjọ́ tí ọlọ́run ọba wo ànábì Ayyuba ọ̀sán ni kò nínú àrùn tó fi kàn án ẹ yẹra fún ìjàmà ṣíṣe níjọ́ arbia fa innahu al-yawm alladhi ibtuli'a fihi ayub ọjọ́ tí Allah subhanahu wa ta'ala tó fi àìsàn kan anabi ayub sallallahu ala nabiyina wa alayhi wa ma yabdu al-jizam wala barasun illa fi yawm al-arbia ẹ̀tẹ̀ àti èyí tí jẹ́ ògóńgó rẹ̀ tọ́wọ́ àtẹsẹ̀ máa ń fi rebété baras òun máa ń wá láwọ̀ ni but èyí tí máa ń jẹ́ ògóńgó rẹ̀ tọ́wọ́ fi máa rebété tó di pé ọwọ́ yóò wá di kí ni Yorùbá máa ń pè aka òjíṣẹ́ náà sallallahu alaihi ní níjọ́ arbiya ló ṣẹlẹ̀ àwòfì ilé ilẹ̀ arbiya tàbí òru arbiya tó ń túmọ̀ sí pé kí ni àwọn àsìkò yìí òjíṣẹ́ náà sọlá sọlá ó ní ká yẹra fún wọn kì wá ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sọlá sọlá ìyí máa mú àwọn abìkan tó ti máa ń ṣe ìjàmà kana idha shaka ahdu rasu whenever any person complained to the prophet sallallahu alaihi wasallam that he had headache maybe severe severe headache the prophet sallallahu alaihi wasallam would say is up for attention. go and do copying. the اشتكى رجله قال اذهب fahadupha bilhina. When anyone complains to the Prophet ﷺ that no, I have problem with my leg. I'm not feeling fine with my leg. The Prophet ﷺ will say, go and uh, dye it with hina. tí èèyàn bá lọ kégbàjarè bó jíṣẹ́ náà sàásán pé ah, ẹ̀fọ́rí ga ọ̀ ẹ̀fọ́rí pọ̀ òjíṣẹ́ náà sàásán náà máa ń sọ fún yí pé lè ṣe hijama lè dégò tọ́ba ní ẹsẹ̀ ní ń dùn òun òjíṣẹ́ náà sàásán náà wọ́n sọ pé lé làálì nínú àwọn nǹkan àwòsàn òní làálì lílé fẹ́fẹ́ láti fi nínú wa imam ahmed imam tabarani. àti imam ahkim bin sọ́dọ̀dẹ̀ hassan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gangan ẹgbà wá wá nínú sahih bukhari wa muslim wípé kánà ìhàtẹ́jọm òjíṣẹ́ ńlá gan ò fi ilẹ̀ o kìí ṣe pé nǹkan pa wá láṣẹ pé ká ṣe nìkan jàmà pé tí wọ́n sọ fún un lókè ó ní wípé alayka bil hijama hijama dọwọ́ rẹ̀ rẹ̀ wọ muhammad nínú ẹgbàá mi wọ́n sọ pé mur ummataka bil hijama pa àwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ láṣẹ láti máa ṣe hijama kana yahtajimu ala hamatihi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó máa ń dégò síwájú orí rẹ̀ báyìí náà wọ̀bẹ́ iná kẹtfẹ́ yìí àti láàrin èjìká rẹ̀ méjèèjì ويقول من أهراق من هذه الدماء فلا يضره أن يتداوى بشيء لشيء tí ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìmú fa ẹ̀jẹ̀ kúrò báyìí kò ní mú aburú kankan fún ìwòsàn ni ó wá fún òjíṣẹ́ náà sallallahu alaihi máa ń ṣe recommendation báyìí bó ṣe wá nínú Sunan Abi Dawud kana yahtajimu fil akhdayn a'da'ayn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìyí máa ń ṣe hijama níbi iṣan ọrùn báyìí lẹ́gbẹ̀ẹ́ iṣan ọrùn báyìí kì í ṣe yẹn nìkan walkahil àti láàrin èjìká méjèèjì náà ó dẹ̀ tún máa ń sọ yí pé ọ máa ń ṣe pé wakana yahtajim lè sab'a ashara ìwà máa ń ṣe ní jọ́kẹtàdínlógún. وإهدى وعشرين sorry للسبع عشرة يعني جوكتا لوغو وإهدى وعشرين ودي ما يشيني جوكو كان لوغو so hijama yìí ṣe wípé wòsàn nìkan kí ló tún jẹ́ sunna ìbáàdà tó jẹ́ pé ṣíṣe rẹ gan èyàn ṣe kí ni èyàn gbàládà náà tó pé

used to do cupping between his jugular veins. And he used to do it also between his shoulders. Not only that, the Prophet ﷺ used to do it on the 17th and 24th of every month. Now, in short, in summary, this is the little we, we try to explain on hijama such that the brothers and sisters who have been, been very much bothered on how do we go about it uh, should know what they're about to embark upon. And I said, as I said earlier before the coming of Malan Rashid, before he came, that he knows the man who does it. Am I right? Now, maybe through that man, we'll also be able to get a woman who does it for our sisters. That is the best. If we are able to get a sister who does it, that takes care of our sisters. And uh, when we are, since we are able to get a man who does it, we he will take care of our brothers. But nevertheless, we sit down with him or her and let him know, him or her know the details of the sunnah of doing it. Inshallah, what is today's date, Hijri? No, we invite him or her. It's very important. It's important. If it will involve us giving him something, inshallah, just to come and, yes, take his address, give him the guide and all that. Uh, what date of Hijri is today? Now? What is the Gregorian day today? 12. Today is 11, inshallah. So, inshallah, by the end of the month, we will produce a small thing just to be a guide that will be in the hand of everyone. You know, we only conduct the printing something from whoever is interested so that uh, it will be like a handbook for you to any person who wants to do jama for you. Uh, the concerning the brothers, uh, we have our northern and outer brothers, you know, or Maiduguri brothers in Agege or Idiaraba or uh, uh, um, Idiaraba or Obalende and all. The, everywhere you have outer settlement, you have this kind of arrangement because, you know, Islam has been there for long. Eastern cultural things of Islam had been taken, and uh, some of them they know it, but they don't know the textual evidence to back some of these things. And in trying to do it, we have to take care of the medical advices, such that you know the synthesizing of the, the instrument to be used because it's going into the system, and uh, you have to take all these precautionary measures. That is why in Muslim Arab world, it has been integrated into the hospital system such that it can be monitored and all that. One of our brothers, Abdul Wahid Fam, you know, when he went to Medina, and uh, I think Ibrahim Abdul Rauf Abu Nasser, when they got to Medina, the first thing they said, ah, based on these various hadiths on this issue, we want to we want to experience it so they did hijama barakallahu fihim wafina jami'an so it's very important you know this is an ailment most especially when the prophet said you know it is the it is the it is it is healing from all sort of ailments so may allah subhanahu wa ta'ala uh, cure our, our, our, illness and uh, make us sound you know, in our head, in, in our deen, and in our character. This is the short uh, discussion we want to start with on the issue of hijama because of, you know, questions always being asked on the issue. And uh, most so, some of the brothers are so much pressed that uh, they called me the day before yesterday and told me that we are about to do it, or since you are delaying, you know, the talk you want to give on it. Inshallah, we dedicate this short talk to them. May Allah subhanahu wa ta'ala make it for his sake alone and a means of salvation in the day of Qiyamah. Inshallah. And, eh, àwọn ọmọ ìyá tó láwọn ọmọ ìyá tí wọ́n ń béèrè ń gbogbo gbà àníkàfẹ́ lè ṣe ṣókí ní àti ìfijẹ́ tí a fi wá ìtọ́sọ́nà lórí bá a ṣe ṣe kínní àti kínní ẹ̀rí tó wálé lórí torí ọmọ ìyá kan ó gbé kéèsì wájọ́ kan ó ní òun ọmọ tó ṣeun mo ní kí ló dé ó ní tí òun fọkàn balẹ̀ sí pé kò lè bọ́ mọ́hun lórí ó ní suratul fatiha ó ní òun ọmọ tó ṣe tó máa ní kankan níbi yọ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa ní kankan ó dé wọ́n affect you òun dé ń gbìyànjú gbogbo yẹn ní àmọ́ pé òun gbìyànjú wọ́n kí ni kóun ṣe sí mo ní. lọ ṣe but láàárọ̀ kùtùkùtùkùtù kó tó jẹun lọ hijama torí pé násù yìí ó wá lórí rẹ̀ ìgbà tí násù rẹ̀ ti wá lórí rẹ̀ ntọ́ba adẹ́rà sọ ni lẹ́nu láyé tí kò ánìlá wa in huwa illa wahyu ha. Wa ni bóòlù ń ṣe gẹ́ẹ̀tì tó máa ṣe moni fún mo ní lọ́sọ́dọ̀ afábá pé ọ̀fẹ́ ṣe ìjàmà pé ó fẹ́ ṣe ìjàmà àárọ̀ kùtùkùtù ló fẹ́ ṣe ni ó ní torí wípé kéèsì pẹ̀lú òní tó ń fẹ́ ṣe tó ń fẹ́ ṣe ṣe ó ní ah òun ò lè ẹ o torí wípé òun ò iri. lè rí bí ọmọkùnrin ṣe jọ́wọ́ kékeré tó ó ní náà ó ní tó ní oríṣiríṣi ọ̀rọ̀ tí àfààní a sọ ó ní wípé ìgbà tó ń bi yín léèrè ẹgbẹ́ tíra jáde ẹ bẹ̀rẹ̀ sí kà ẹni kóhun ó mú gègé àti wárákàn kóhun ọmọ kọ ó ní tó kóhun yọnu ó ní ní tó ń kó lórí ó tó mi sọ̀rọ̀ mọ́ wọ́n ní kí ló dé ó ní ah! lọ ní sọkúsọ ní gbogbo eléyìí wọ́n ní tó afọlọ́ àná wà ṣàmójúkúrò fún àwa àtọ̀hún náà kò gbọ́yé ni àlìsàn àdúgbò ní máa jahila ọ̀tá ọ̀bá gbọ́yé lèèyàn máa ń jẹ́ ẹni tí ọ̀bá mọ̀ yìí pé chloroquine yóò wo malaria rẹ̀ pé kíkorò rẹ̀ ni wọ́n máa wò ṣùgbọ́n rẹ̀ ni wọ́n máa wò kò báyìí dẹ̀ ní torí pé kìí ṣàdíìsì sẹ́mọ̀ pé ó ti àtijá nírọ́ nìsìn àìmọye àwọn oògùn tó dùn tó dẹ̀ ń ṣiṣẹ́ torí kìí sọ̀rọ̀ ọlọ́run bá so irọ́ ni tí ọba ti bá mú nọ́ọ̀sù mú ìsọkúsọ ni ẹyọ àdánù ni àdásígbẹ̀ náà so àfọ̀yọ́ kìí sí pé àfitá sí yorùbá gbogbo ẹ̀dá náà ni mo rí pọ̀ gẹ̀gúnlẹ̀ ni okay <laughs> so inshallah al-karim hadha huwa tí a wá di ashahid tá a mú bẹ̀ ní wípé tí àfọ́ ọ̀bá fi gbọ́yé báyìí àwọn ọ̀gọ̀rọ̀ aláìmọ̀kan tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní ìgò dídé ní gbogbo àwọn agbègbè báyìí iṣẹ́ mọ̀ pé kí wọ́n wá mọ́ gbọ́yé pàápàá fa àwòlà òun gan ló máa ṣe ṣe kíní jù so wọ́n lè mọ̀ mọ àwọn ọjọ́ yìí wọ́n lè mọ́ mọ àwọn àsìkò yìí tí a dẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ náà sálàm ní ká ṣọ́ra fáwọn ọjọ́ kan wípé wọ́n máa ń fa kí ni ẹ̀tẹ̀ so gbogbo nǹkan wọ̀nyí la máa ṣọ́ kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́mọ́sà ṣọ́ wa pẹ̀lẹ́ sí wa náà ìbéèrè tá a bá ní lórí rẹ̀ ká tó Now, one, two, three, three. four, five, six, seven, eight, nine, ten, eleven. السلام عليكم ورحمة الله نعم يا شيخ da kake bayani sai kace kamar ranar goma sha bakwai da sha tara da ashirin da ɗaya ne mutum zai iya yin hijama to sai kasance mutum kuma yana biye-biye da ranar alamis da litinin to sai bai fada wannan ranar ba ba sai ta kasantan ya kasance ya fada da na ìbéèrè àfá pàtàkì ó ní àníkáwá jọ́kẹ̀ẹ́tàdínlógún jọ́kẹ̀ẹ́ jọ́kọ̀ kàndínlógún àti jọ́kọ̀ kànlélógún a dẹ̀ tún ní kí a ṣe níjọ́ alhamis jọ́ ismail àti jọ́ sulasa tí àwọn ọjọ́ yìí tí ò bá wá bọ́ sí àwọn seventeen nineteen twenty one nǹkan náà tó bá bọ́ sí àwọn ọjọ́ yìí fa afdal tí ò bá bọ́ sí ìgbà tó jẹ́ wípé ọjọ́ tá a sọ ló pàtàkì kọ́ mọ́ bá a fi bọ́ sí juma arbia juma sabt ahad torí ewu tí òjíṣẹ́ náà sàásọ́là ń sọ yìí àwọn ọjọ́ yẹn ni a sọ táàfin ní kó sí tahzir táàfin ní kó sí ewu tí òjíṣẹ́ náà sàásọ́là ń kí a lọ́n pa ọlọ́run àlọ́ náà. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أحسن الله إليكم يا شيخ وأنت eléyìí tẹ́ni fẹ́ béèrè ń bẹ̀ wọ́n ni pé ààyè tí wọ́n ti ní ká ṣe yẹn bẹ́ẹ̀ báyẹ̀ pé bí kan ń dùnyàn nú ara ni ṣé àwọn ààyè wọ̀nyẹn náà láti ṣe ní àbí àbí tí ó ti ń dùnyàn. n tí n bá advice nínú short n tí a fẹ́ kọ yẹ sheikh islam sani ibn qayyim jawziya nínú rahimahullah rahmatawasa nínú tíra rẹ̀ Zadul Ma'ad ó mú àwọn ibi tó jẹ́ pé tí nǹkan báyìí máa ń ṣe yẹn bí báyìí ibi ilé yẹn ó ti ṣe tí nǹkan báyìí máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀rí kan ó mú wa inshallah al-karim a try láti dítèlì gbogbo àwọn èèyàn náà ní ìfọ́m tó yẹ pé yóò kéré eh, average person anytime yóò kàn lè flip through torí tó bá ti di pé ń pọ̀ kìí ṣe gbogbo èèyàn ló ní ẹ̀mí àti máa àti chẹ́ẹ̀kì Facebook kúrò àwọn èèyàn lọ́rùn ju kí a máa kárùn kan báyìí lọ a ṣe in short form English Arabic uh, English Arabic uh, Yorùbá àti Hausa ok inshallah no gbọgọrọ ẹni tó bá ti tó bá ti fẹ́ kéwú nílọrin lọ sókè wọ́n á kọ́ máa tú sí Hausa fún wọn náà kí á tú sédè wọn ló fi jẹ́ pé the official language of Islam ní Nigeria is Hausa so ọgọ́rọ̀ tí wọ́n bá ti ní yóò bá gan gba wọ́n fẹ́ kọ́ kéwú Hausa ni wọ́n fi kọ́ ẹ wò gàyìnbà kí òfin káwó lásán gbogbo eléyìí káfọ́ ara sínsìnra gbogbo eléyìí jọmọ ọ ti sọ̀rẹ́ndà náà ń ṣàrò tó ń túmọ̀ sí pé haúsá làáfà hmm. torí alif bata sálẹ̀ yẹn sáàfí bẹ̀rẹ̀ kéwú ní ẹ́dẹ̀ sí ń ké ní so àwọn tí wọ́n bá sọ pé mali ní ẹ ti gbẹ̀sìn wá sẹ́mọ̀ pé OPC agenda lẹ́yìn kìí ṣe dígbò èèyàn fẹ́ da afá rẹ̀ nínú kìí dẹ̀ ṣe wẹ̀kọ́ náà. Ya Sheikh. Tí láàlì yẹn, èyàn lọ fi sójú bí tí ó ń dùnyàn bí ẹsẹ̀ ní bá Ẹsẹ̀ lè máa ròyàn. Ó lè jẹ́ pé ríro ẹ̀fọ́rí wọ́n ní kádébò. Tẹ́yìn bá orí bá ní fún òjíṣẹ́ náà lọ́débò. Ta ló ń sọ̀rọ̀? Allah! Ìyànnáwó láyé ń tí kọ́ ànìláwa. Sọ pé ìlàjì rabbani lélẹ̀ ìwòsàn ní tí Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ tó ń túmọ̀ sí pé ikima ti bẹ́ẹ̀ àwọn ò má òun gan náà ló yé nígbà tó fi ní pé àwọn màláìka kọ̀ọ̀kan tó máa ní kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn náà pé ọ̀dọ́wọ́ rẹ o kò sí nítorí bí eléyìí wọ́n máa pé lárúbáwá

tó yẹ pé àbá ni gbogbo ẹ̀yin ń jẹ́ náà. mo yàṣẹ́. ok mm, ọwọ́ mọ̀ wá ní ọwọ́ mọ̀ wá ní ara èèyàn. mo ní ẹ mẹ́sàn láàlì nínú ìwáyà kan. bẹ́ẹ̀ni. báwo la ṣe fẹ́ lò yẹn pẹ̀lú àgbàlagbà tó ní ẹsẹ̀ ń dùn àwọn ẹ̀dẹ̀ ní ìwòsàn ẹsẹ̀. bíi làpò ègbé bíi ọyẹmí bíi làpò ègbé bíi àwọn nǹkan kan báwọn ok náà ni làpò ègbé romanticism náà làkó ìgbé àti lumbago àti gbogbo yẹn wà so yóò lè láàrin sẹsẹ wọn lè láàrin sẹsẹ. ojú bí tó ń ah, dùn. ẹni tó ìdílé rẹ̀ ọkùnrin ni rárá yóò lè sẹsẹ just ẹsẹ̀ ẹsẹ̀ bí ni wọ́n máa àtẹ́lẹsẹ̀ wọ́n máa ń lé láàrin sí eh, bí ó ṣe wá gẹẹtì síbi tí ó ti sóòfù yíṣu yẹn wàhálà wàhálà. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè méjì ni mo fẹ́ béèrè. Ọlọ́run wọn fún wa ní dáhùn rẹ̀. Àfọ̀ ẹ̀ ti béèrè tí ẹ̀dẹ̀ ti ánsá rẹ̀. Tí àwọn ọjọ́ Yorùbá bọ́ sí ẹ̀dẹ̀. Àti sẹ́kọ̀ wọn tí mo fẹ́ béèrè kí ni àjọṣepọ̀ tó wà láàrin kí ènìyàn máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ àti ìjàmọ̀ tẹ́ ń sọ yìí. Ah. Sometimes àwọn ẹlòmíràn máa ń wo wípé tí ẹ̀jẹ̀ ti pọ̀ jù lára pé kán fẹ̀jẹ̀ sílẹ̀. Wọ́n ní wàá àjọṣepọ̀ tó wà láàrin méjèèjì ẹni tó bá lẹ́jẹ̀ tó tó láti fi sílẹ̀ láti fi la ọmọlàkejì àwọn àfáà ní kò burú but ti hijama ṣé ọmọ pé ẹni tẹ́jẹ̀ ò tó lára rẹ̀ gan ó lè ṣe hijama láti fi ṣe pé láti fi wá wòsàn ẹ̀fọ́n ibi tí ó ti ṣe kí ní nìyẹn èyí tí e fẹ̀jẹ̀ sílẹ̀ ọba mustahab mubah tó ti yé báyìí but eléyìí ó fẹ́ di tó jẹ́ pé ìfilọ́lẹ̀ rẹ̀ ó nípa láti fi wá òsàn ìyàtọ̀ tó jẹ́ lára náà náà ṣé ó necessary kí yàn wá àwọn ọjọ́ yẹn as in based pé yàn fẹ́ voluntarily yàn fẹ́ fẹ́jẹ̀lẹ̀ fún yàn as in àwọn ọjọ́ tí. bàárọ̀kọ́lá fi téèyàn bá ṣọ́ àwọn ọjọ́ yẹn ọbẹ̀ ta kọ́mọ́ bá kó sí ewu tí à ń payà náà jazakallah khair. sanwó àkàntìlá. torí blood letting yẹn náà à ń gbẹ̀jẹ̀. Hmm. ẹ sọ fún wa nípa ọjọ́ tí a náà sọ fún la wípé ká má lò gẹ́gẹ́ bí ọjọ́ juma lọ́jọ́ wednesday. wednesday. ṣé wọ́n á béèrè ìbéèrè ṣé ó wà applicable sí torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún nínú àti tí a náà sọ fún la ni pé àwọn òsàn míì tó tún dáko bíi oyin àti ìjàmọ̀ yẹn náà tó mention. now Ada adẹ̀yẹkújọ wednesday gẹ́gẹ́ bí eh, ní ọlọ́run bá fi nira kan nígbà Ayub náà ṣé ó wà applicable sí bẹ́yà tá a bá fẹ́ lu bí oyin mi àbí oògùn mi kámọ̀lú ní ọjọ́ wednesday. ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ ṣùgbọ́n tá a bá ṣọ́ àwọn ọjọ́ yẹn ọdẹ ta. Hmm. assalamu alaikum. fáńkì sọ́ra. ọlọ́jà pẹ̀lú ìdádásán. adá tó wọn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọmọdé tí ò tí ì màṣọ ṣó lè lò. kò sí ṣó ní ìdìwòsàn. àrà pẹ̀lú bóyá ó ní ìwòsàn àbí ó ní ìdí àbí kò ní ìdí. náà ṣé ó ní ìdìwòsàn. ó ní ìdí kó gbogbo ara ní ìdìwòsàn. bá a fàdà. now jesus kun lọ kẹrẹ ta. one two. ìbéèrè ilé ìkùnsè lórí ìjà Okay. èèyàn ó ṣe sábàbí pé bóyá ó ń wa mọ́tò mọ́tò i mean èèyàn yẹn wá bóyá ó gán mọ́tò ní tó wá jábọ́ hmm. tó wá kú ní ọ̀rọ̀ pé bóyá ká san owó ẹ̀mí àtàwọn nǹkan tó rọ̀ mọ́ bóyá kẹ́mi bọ́ látọwọ́ yàn hmm. ṣó wà applicable sí irú ẹni báyìí àti pé báwo ni yóò ṣe ṣe naa ìlàkùnlọ́kẹ̀rẹ̀ ọ̀ntún àwọn area tàbá ṣàlàyé yékéyéké lórí rẹ̀ lénìí nìyẹn lórí jìnnáyà tàbá rántí níta ń bọ́rọ̀ ọbọ̀ lélẹ́rí àwọn bíi mẹ́ta kan ní tí a sopọ̀ mọ́ra wọn Allah subhanahu wa ta'ala sọ pé wala taqtulu awladakum khashyata min imlaq ẹ má pa àwọn èyí ò ní wípé nǹkan pàtàkì tí wọ́n fi ní ká ṣègbéyàwó méjì ni àkọ́kọ́ ìkóra arókò nídìí ìbàjẹ́ kọ́mọ̀dì wípé ló fi jẹ́ pé tọ́ ọ bá ti dé jáde ta orí obìnrin olóbìnrin ara rẹ̀ ń gbé fúkẹ́ wọ́n ní kọ́ lọ bá tilé ìtì ń bẹ lára tilé òun náà ní ń bẹ lára títà wọn ò fẹ́ kí mùsùlùmí kó ṣe kí ni kó masturbate tàbí kó máa wo photographic film torí pé masturbation èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ò ní pé haramu ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò fi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ látara pé kí ni Allah subhanahu wa ta'ala sọ pé walladhina hum li furujihim hafizun illa aw ma malakat aymanuhum ومن ابتغى غير ذلك هيك هم العادون هم العادون Allah subhanahu wa ta'ala sọ yí pé àwọn tí wọ́n ń ṣọ́ ìhòhò wọn èèyàn abẹ́ wọn àyàfi lórí àwọn ìyàwó wọn tàbá àwọn ẹrú wọn nígbà tàbá ní ẹrú tàbá jagun tàbá kẹrù Allah subhanahu wa ta'ala wa sọ yìí pé àwọn tí wọ́n bá kù nínú agbègbè yìí àwọn ni àwọn tí wọ́n to àlà tó túmọ̀ sí pé ìjọba ti yẹ lẹ́yìn ilé ìkíni yẹn haramu ni Allah subhanahu wa ta'ala has not sent the Prophet sallallahu alaihi wa sallam to guide us towards anything outside this. The two means, the two illa, illa t, that is behind marriage is to protect and preserve one's chastity. That is one. The second is for procreation. That's why the Prophet ﷺ said, تزوجوا الولود الودود لأني مكاثر بكم أمما يوم القيامة. Marry a child-bearing and loving woman because your multitude will be a source of pride to me in the day of Qiyamah. That's not the only thing. A companion of the Prophet ﷺ went to him and said, Ah, I've seen a woman pretty, rich, with all the necessary things one would desire in a woman, but she cannot bear children. Should I marry her? The Prophet ﷺ said categorically, No. He went the second time, the third, the Prophet ﷺ said no. In another way, the Prophet he said that the fourth time, the Prophet ﷺ now mentioned this hadith. When you want to marry a woman, marry a childbearing and loving one. You know, that loving we assist in bringing of the child and even, you know, taking care of the husband. This is very important. And that is why the Prophet ﷺ recommended that when you are marrying a woman, you marry a virgin. The Prophet ﷺ gave reason. He said because the womb is very fertile for procreation. And you won't because she's just very young, you, you won't spend much on her, you know. But when you married, you know, a grown up or a divorcee or something, she's got a lot of responsibilities. And uh, you, meeting the needs may not be easy for you. Something of that nature. She may be, she might have become a bologo as some people will say. Now, so something like that. The Prophet ﷺ had been very categorical. Our deen is not hypocritical. The truth is said point blank. Kulu قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم These are the main reasons for marriage. For someone now, either to delay marriage because of poverty or to delay, you know, child you know, rearing or childbearing because maybe he feels or she feels also that uh, there's not much for them, you know, or even go to extra length. When the woman gets pregnant, you make effort to terminate the pregnancy or to make some tricks of trying to avoid procreation, either through clitoris interrupter or anything of that nature. As far as Islam is concerned, it is haram. If the essence is for to avoid, you know, because of the state of poverty, Islam is against it. That is why Islam is not in favor of family planning or birth control. That is why Islam is not in favor of all this. Okay. Now, we also treat, we made mention of the issue of uh, zina is a form of, you know, trying to kill offspring also because you are now discharging the honorable and sacred sperm in a way that it will not lead to anything. And in, sometimes when it leads to something, you claim no responsibility. So you will now leave the child neither here nor there in a very dangerous state. The next ayah, which we were to treat today, but we will not be able to treat it, we exhaust it, you know, inshallah, in our next sitting, has something to do with this very question. Allah subhanahu wa ta'ala says, وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ Do not kill. Take life that Allah subhanahu wa ta'ala has made forbidden except with a right. You are not permitted to go all out of your way to take the life of another person except in the case of someone who kills another person or a zani, someone who is married and at the same time went out to commit illicit, illicit sexual intercourse. They call it, uh, they make a difference between it, that is, they call one fornication and the other one adultery. In the case of fornication, it is whipping for the punishment to go through all parts of the body of the person involved to purify him or her from the effect of the sin. But for someone who is married, who should know the gravity mm. of such a thing, he should leave. It's a virus that acts to be exterminated completely if the, the long arm of, of Sharia catches up with him or her. Now, on this, taking another person's life, it can be deliberate Because the law of retribution on murder or homicide, as far as Sharia is concerned, is clearly stated. Death penalty, as some people are now calling against, campaigning against death penalty. The most effective means of stopping other people taking another person's life is when they know that such action will lead to their own life going through. So whatever be the gravity of the feeling they have against such a person that we want them to take his life, when they know that if such life is taken, theirs will be taken also, they will check themselves. In not taking enough measure to check this, we make a society go to the brim of anarchy. This is it. And in most societies, When they don't care about this, and this is not established, you find, you know, homicide, you know, murder is always very easy. And that is why in Islam, the high, the high, the low, they are the same. If the person in authority who feels is a president or a governor or anything takes the life of any person his life should go to if it is harmed except if those who are relations of the disease say now they overlook it other than that it should go to that is what Allah subhanahu wa ta'ala says Enough, be nafs life for life that is the only way to check you know excesses in killing transgression on the surface of the heart if, it, if anything, harm is done to someone, and the person says he doesn't forgive you, you, you, will, you, you, will be, you, will, you will settle him in the day of Qiyamah. The Prophet ﷺ was distributing something. One of the companions misbehaved. You know, these are Arabs. Most of them are Bedouin. You know, as you call them, Arokoti or Dakama. But in relation to Ntiwon Sheso Jishan Sallallahu Alaihi he now pounced on the Prophet. The Prophet was surprised and annoyed. To display him, the Prophet was holding a stick and he poked him with the stick. He shouted, Ya Rasulullah, you poked me! What did the Prophet do? The Prophet handed the stick to him and said, Poke your own tool back. Then he said, Afaut, Ya Rasulullah. Oh Prophet, I forgive you. What is the lesson? The lesson is that anyone who goes beyond the reasonable limit of Allah must be checked. It happened to in the case of the Prophet, Sayyidina Abu Bakr too, or in the case of Radial Anhu and Ali. Ali asked someone, Kambar, to give someone lashes, 10. He exceeded it. The man complained to Ali. He said, You asked him to give me 10, he gave me more than 10. Ali said, Okay, take your home back. Because he has trespassed the reasonable limit of Allah subhanahu wa ta'ala. There is no society when justice is not being demonstrated like this, there will be anarchy. And that is why if 100 people work together to kill a soul unjustly, all of them must go. That is the only way to check excesses and transgression in the society. Now, based on that, some guidelines are specified. There is a deliberate murder. Someone went all out to take another person's life. the end. Allah subhanahu wa ta'ala says, ولكم في القصاص آيات يا أولي الألباب لعلكم تتقون in law of retribution of murder is the security for humanity for the people of good intellect because if you know that if you allow your feeling to take control over you to take another person's life, you are you too, you are you are going. You will be restrained. You will restrain yourself from going ex, being trans from transgression. Allah subhanahu wa ta'ala warned against that. Qatl aham and Allah says, La tusrifu fil qatl. La yusrif fil qatl. Do not transgress in killing. Because in some cases, when someone who is killed you know, the, the guiding of the disease feels so much. They may say, okay, you kill only one, we kill 20 in your family. Allah subhanahu wa ta'ala has given us the guideline. Qatl one who goes all out to kill another person, is one of the three things. He, should, he will either go for it, or if the relation say no, we forgive him of taking his life. The second option is dear. He has to pay compensation, blood money. For now, eh, it's the last time, as I said in the previous lecture, is 13 million. It must have gone beyond that now but it's something subject to negotiation. Maybe he's in a serious state of want, he doesn't know, he can't pay. If he does tawbah, Allah will overlook it for him, but it doesn't, He has not saved him from punishment in the day of Qiyamah because he will, he will pay for it through his good deeds. Yes. that, that is very serious. And not only that, they will have to fast with it. Whether they collect the deer or they don't collect the deer, they will fast 60 good days without break. If he has no, he is not capable, top, he should be full of ibadah. There is no any other option. He will pay for it in the day of Qiyamah. If it is qatl amt. But in some cases, it is it is excused. A father who kills his son, no. You can't kill a son, a father, for the son, no. You can kill a son for the death of the father, but you cannot kill the son, the father for the death of his son. If whether amdan or غير amd, whether he did it deliberately or by mistake, you know, he will face his uh, issue with Allah in the day of Qiyamah for wasting a life, but to put him to judgment, no, he leaves him alone. The situation between uh, father and children is so is so serious. Now, so also is the grandfather. If the grandfather kills his, uh, his uh, grandson or granddaughter, no, he is not going to be queried on that. But because ordinarily, a grandfather or a father is naturally co compassionate to the child. If there had not been for any one serious reason or the other, he wouldn't have gone to that extent. Uh, or it wouldn't have been deliberate. Maybe something went wrong somewhere. Now, if it's cutler, cutler is not deliberate. Maybe ordinarily this type of things cannot ordinarily kill. For you to punch someone in the nose, we don't know it as a means of killing. But circumstance may lead to it. You know, maybe that person is not well, or maybe Allah's his time has come. You just hit him, and that's the end. It is doubtful whether it is it is uh, deliberate or not. If the, the, in that case, it will not be killed back because this thing is not known to be deliberate. The first option will not be, you know, not be killing. You know, it, that is not going to be the first option. The first option in this case will be compensation. If they forgive him or her, that one will not absolve him of fasting 60 still. If he, can, if he or she cannot do that, okay, in the day of Kiamai he will pay from his deed. That one is... Uh, but the one which is not deliberate at all, is just by mistake. It's just by mistake. They have to negotiate with the guardians of the disease also. But the one you are explaining now, to come straight to the point, how did it happen? Jazakumullah Um, the driver, sorry, the boy, okay. Ọmọ tí ó gan ọkọ̀. Ó gan ọkọ̀ bẹ́ẹ̀ni ṣọ́mọ ọkọ ni ọ̀rẹ́ ọmọ ọkọ ni ṣé dráìvà mọ̀ pọ̀ fẹ́ gánkọ̀ dráìvà ò mọ̀ wọ́n kàn bá tiẹ̀ lọ ọ̀rẹ́ mọ́tò bọ́yì ẹ̀ ni mọ́tò tí wá ń lọ òun wá ń jádùn pé mọ́tò fẹ́ jáun lẹ̀ kóhun òkùnkùn gan ó gan lọ́wọ́ yọ̀ ni mọ́tò bá tẹ̀ kó pààyàn kẹsàn ló pààyàn aláàpọ̀ kìí ọlọ́pàá yẹn tó kìí ọlọ́pàá kò ní kankan tí ó ṣe ní. kò máa ń kò máa ń pàpà rẹ̀ wọ́n kàn wá sọ fún ni pé ó ti pààyàn o. wọ́n pe ó gbọ́dọ̀ ti rìn lọ wọ́n ṣe wá pé wá ó ti pààyàn o mọ́tò ti tẹ èèyàn kan pa lẹ́yìn rẹ̀ o hmm? mọ́tò tiẹ̀ ló tẹ̀. lẹ́nu kan ó kó sẹ́nu mọ́tò. bẹ́ẹ̀ni. dẹ́rẹ́bà ọ̀dẹ̀ mà. bẹ́ẹ̀ni. kì í ṣe pé mọ́tò dẹ́rẹ́bà fi mọ́tò gbà. rárá dáni wo dẹ́kítẹ́kì nazar fi inṣàlá ẹ jẹ́ a tún fojú sunukun wò èyí tó fojú hàn jù ni wípé ó kóra rẹ̀ sínú ewu tó bá yẹ pé mọ́tò bọ́ọ̀yì rẹ̀ ni ó yẹ kó ti mọ̀ wípé mọ́tò bọ́ọ̀hùn ni wọ́n mú láti wọlé ọ̀dọ́ fún hmm. bí ò bá tiẹ̀ wá dúró fún un kìí ṣe wípé kọ́ máa gán mọ́tò tí ń lọ but wọ́n ti máa ń gàn bẹ́ẹ̀ kí èsè ń tọ́da ìjọba èkó kìlọ̀ rẹ̀ gán mọ́tò gangan mọ́tò tó gan mọ́tò ẹrù ni mọ́tò ẹrù bọ́wọ́ ẹ̀ yọ̀ tẹ́wọ̀n pé yíyọ̀ tó yọ̀ orí ẹ̀ ọ̀rẹ́ mọ́tò commercial mọ́tò yìí ni lọ Uh, uh, driver ọ̀má money ọmọ tiẹ̀ so kò fíìlì pọ̀hún ní responsibility kankan lórí ẹ̀ driver ti ṣí driver ti ń lọ òun wá wò yí pé ah mọ́tò ìfẹ́ já òun lẹ̀ ibi tí driver ti ń lọ ọ wá fò mọ́ mọ́tò gán mọ́tò wọn kan wá ń pe dírẹ́fà lẹ́yìn ní pé à mọ́tò rẹ ọmọ kan ti ó ti gan mọ́tò ti jábọ́ mọ́tò ti tẹ̀ o muslim ni. bẹ́ẹ̀ ni sà. subhanallah inna ilaha wa inna ilaihi raji'un subhanallah. Ah, àwọn ni wọ́n ti wọ́n ní ó bá wa wò ó ìgbà tán bá fẹ́ wò ẹ dákun. ẹ á tún béèrè yín náà. ok sà. mọ́tò yẹn ò ní side ni. na káwo tán po ṣé kò ní side mirror ni. ó ní side mirror. kí ló wá ṣẹlẹ̀ ó kí alẹ́. ó lè à ní sọ pé ó kí alẹ́ sà. ìgbà tó ń fẹ́ jáde tírélà ni. No. now ẹni tó fẹ́ ẹni ó start ó ti ń la owó tó bá fẹ́ jáde àwò mìíràn tó bá rí kó ti clear òun ọmọ kan bọ̀ mọ́ so ó dẹ̀ ń lọ sí ẹ̀ ẹni ìwọ́n tẹ̀ ń sáré bọ̀ ìyẹn ló gan mọ́tò nǹkan tó máa nìyẹn. má ṣe mọ́tò ńlá ni tírélà náà ni ló gbọ́n ó jábọ́ sáàrin méjì ní dára tẹ̀ ẹ̀ now so um, question kejì na na na lórí ọ̀rọ̀ ìjàmà na gẹ́gẹ́ bí àlàyé tẹ̀sí wa. ẹba bá fún ọmọ wa náà mùsùlùmí ni kọ́lọ́n bá ti balaga ó gbọ́dọ̀ ti balaga ó ti bàlágà kọ́lọ́n bá àgbàlẹ́rú kọ́lọ́n bá bá dó ti àwọn òbí fún wọn tọ́ba ni lọ́kànjẹ́ kódà àlàyé tán ọmọ náà pé ó ṣe jáde má dùn ni òun wá ń wò wípé tó kóun wá síkò kóun wá kọ́ ti jọ́ọ̀bù so ló ń wò pé tó ọ̀rẹ́ nǹkan jẹ́ mọ́tò bọ́í kọ́láwọ́ fún ní ládà shahid amin torí ẹni tó ń lépa bóun ó sì jẹ bóun ó ṣe mú kóun náà sáti ẹ̀dùn díẹ̀ tó bá lọ bí ẹni tó kúkú shahid ni kọ́láwọ́ mọ́sà fún ní ládà shahid amin kọ́láwọ́ bá wo àwọn òbí rẹ̀ lójú amin tọ́ ẹlẹ́kejì sá. na lórí ọ̀rọ̀ ẹ bá rántí wọn nínú dùá tàbá tí ń kírun ní sọ́jídà yín ní sùjúdù yín ẹ bá bẹ̀lọ́n fún kẹ bẹ̀lọ́n fáwọn òbí rẹ̀ náà gbogbo wa sọ̀rọ̀ kọ́ náà yàwá ẹ̀rú bẹ́ẹ̀ kọ́ bá bẹ́ẹ̀. ẹlẹ́kejì nípa ọ̀rọ̀ nísìnyí pé àwọn ọjọ́ tí a kà kalẹ̀ yìí kò wá ìtì tó bóyá on the first second third àbí nǹkan kan náà ló sì wà ní critical. rárá bó ṣe lè kó critical tó tó bá miss thursday yóò mú monday tàbí. ok tí o bá bọ́ tí o kò mí tí o bá bọ́ sí twenty. àmì bọ́ bá gún régé sí fún ilá ìlàhàn tí o bá bọ́ sí. àdéhùn akúnlá kan. <laughs> What seven percent? Alhamdulillah, I want to be question to Mufay Bere. Okay, Jazakallah khair. Barakallah fiqh. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Ala day. Abak. Ah, jazakum Allah khair. Wa antum jazakum Allah khair. Na bàbá kan ó ń wá àgbàlagbà ni. Na. Àtọ̀dọ̀ ló tún wá mọ́tò wá sí Èkó. Na. Ó wá mú ẹbẹ̀ dín ni. Assignment nìyẹn. <laughs> <laughs> ó wá dé mọ́tọ́ páàkì wọn mọ́ àbá tó mu sìgá ah, mo ní bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kí ló fi ń rí léyìí ó wá ní kí n wò wípé kò sìgá wípé ikú ògùn jẹ̀dí ni. tọ́ba sọ bá sọ pé ojú rẹ̀ ń purọ́ bí isa ti sọ hmm. ah, olóògùn àlèkàyé èéfín tí. tọ́ba ní ah, jẹ̀dí ni Ah, ojú mi ń kúrọ ẹ̀ mo sìgá lóòótọ́ ṣùgbọ́n Islam kọ ká máa fa èéfín sí inú. naam kò sí nínú ìwòsàn pé ká máa fa èéfín tí ó pa wá lára ká máa fà sí mu ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ tí kò nù mú ó tún fà sí sínú náà ní sínú gàzákùn lára bukur nǹkan fín oògùn tá à ń fín ọ̀tọ̀ tó àáfàá pé àkíyèsí wa sí pé torí nípa ti bùkúrù yẹn ntí à ń fín ọ̀gọ̀rọ̀ rẹ̀ ṣe símú wọn máa ń fà á sára báyìí kó yí ara ó fi wọ́ọ̀mù díẹ̀díẹ̀ nínú òórùn aládùn rẹ̀ ni ó kọjá sínú ara bíi mú kì í ṣe pé yẹn ó dààmú sí i gangan láti máa fi. àṣà kan ti wà ní èkó ń sìn a complain fún wọn nípa paint èyí tó máa ń tọ́ sọ́wọ́ àwọn ọ̀dọ́ wọ́n wá ń sọ pé wọ́n ti wá ṣe kàn ń sin yìí wọ́n ní láàálì ni bẹ́ẹ̀ láàálì yìí ń sin àwọn kan wà glazing bẹ́ẹ̀ tẹ́ pé mi ò lè penetrate ní bí akẹ́bá ṣe àtúnṣe fún àwọn ah, òbí. ewu tí wọ́n ló sọ tó wà níbi àwọn tí ìṣe láàálì gidi ó ní wípé wọ́n ló ń kọ̀ sí cancer cancer of the skin so káwọn ọmọ ọ̀yá bí wọn bá tiẹ̀ fẹ́ páyà ọlọ́run ọba torí pé ṣẹ̀rẹ́ àkọ́ kí wọ́n má fi ẹ̀mí ara wọn wéwu fún àìsàn tí ò ní lóògùn. ní ọ̀dọ̀ wa ní àjálọ̀hún à ń sin ẹran wọ́n máa ń jí ẹran wa gbé ẹnìkan wá ní ká ṣe àmì sí i so àmì táwọn àṣèṣe wá ní ká so òwú dúdú àti òwú pamọ́ ah. fún mọ́. lára ẹ fi ẹ fi ọ̀dà indelible mark ẹ fi kọ nǹkan sí lára indelible mark ẹ fi kọ nǹkan sí lára tí ó fi jẹ́ pé ẹni tí ó bá mú kó ń bẹ̀ àfi tí wọ́n bá gé ẹran ẹran ọ̀hún kó ń bẹ̀ àwa tá a máa ń sin nǹkan ọ̀sìn yẹn tó bá jẹ́ black white wa white wa màálù ọgọ́rọ̀ màálù white náà àwọn tẹ́ ń jí màálù ju àwọn tẹ́ ń jí ẹran ordinary ọ̀rọ̀ wọ́n jí màálù lódìdí gbégidi tí ò ní wọn ò ní jẹ́yọ kan wọ́n lè jí mẹ́wàá lẹ́ẹ̀kan náà Assalamu alaikum. ọmọ ìyá kan ò rí ọmọ bí. ó wá ti lọ káàkiri lóyìnbó nǹkan nǹkan wọ́n wá dá padà sílé kò rán ọmọ bí ẹnìkan wá ní kó ọmọ ò ń lo òyìnbó. ó lọ ṣe tẹ́sì káàkiri káàkiri. ok wọ́n wá ní kó gba símẹ́ǹtì ọkọ rẹ̀ kó fi ara àbúrò sara rẹ̀. wọ́n yà sọ fún ọ pé bóyá ṣé alẹ́ kà kún sí náà. n táwọn afa sọ nù tí kò kún fún ní ṣíṣe ní ọ̀pọ̀lọpọ̀ istighfar Allah nínú tíra rẹ̀ arúgbó tó ń gan tẹ́gbẹ̀rẹ̀ kẹ́dí bẹ́lẹ̀gẹ̀ ní elkibar èmi àálìdù wàhánà àjòs ṣé màá bímọ tí mo ti dogbo báyìí Allah subhanahu ni a ṣe tó wúlò wọn. Aya tí ó fi ń tọrọ ọmọ wípé ìwọ ọlọ́run bá bùnmi lọ́mọ zuriyyan tayyiba wala tazarni fardan wa anta khairul warithin kó kún fún ṣíṣe rẹ̀ kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar ọba tó ṣèyún kò kúrò lórí oyè bó ṣe wà náà lọ́wọ́ àdìsùn wala hayu qayyum òun ló tó farati kọ́ máa kún fọ́pọ̀lọpọ̀ istighfar àti rí instances báwọn tí ó ń ya àwọn doctors gan lẹ́nu wọ́n níyàwó ò lè bímọ pàápàá wọ́n ní ọkọ gan ò ní kankan tó lè dọ́mọ wọ́n dẹ̀ lóyún wọ́n dẹ̀ bímọ. so àwọn rò bẹ́ẹ̀ ni but Allah subhanahu wa ta'ala nǹkan kan ò oníṣòfin òfin kankan ò dé pé ntọ́jẹ́ principle tó ti tó làálẹ̀ báyìí nínú àdámà rẹ̀ tó jẹ́ kàòní òní wípé kí náà ó jóyàn gbà tí ó fẹ́ ṣe tó wù ànábì rẹ̀ Ibrahim sallallahu alaihi wa alẹ́ wọ́n jù sínú náà ó ní ọ̀dà ìwọ náà di tútù fún títù tí ó tún ní palára ọba tó ṣèyàn kò sí gbogbo ìgbà tí ẹ̀dá bá gbàgbọ́ tó dẹ̀ gbára lé kì í já ẹ̀dá kankan kulẹ̀ lójíṣẹ́ náà sọ àṣọ làǹfì sọ wípé ọlọ́run ọba máa ń tijú Allah subhanahu wa ta'ala ọ máa ń tijú kí ẹrú ọ káwọ́ kó sókè pé òun bẹ̀ẹ́ kọ́ ẹrú yẹn wá káwọ́ lẹ̀ lófìfo kò ní káwọ́ lẹ̀ lófìfo kò ní káwọ́ lẹ̀ lófìfo kó kún fún dùá kó ṣọ̀pọ̀lọpọ̀ istighfar ilẹ̀ anú ọba dẹ́dà ìṣú gbogbo àwọn ẹrú ọlọ́run ọba táàmù àti táàmù tí wọ́n ń tọrọ ọmọ kọ́lọ́run fásitì kọ́ kọ́ bá gbàdúrà àwọn tí wọ́n ń fẹ́ yàwó kọ́lọ́wọ́ bá wọ́n sàbà fún wọn àwọn tẹ́fẹ́ ṣe sí tẹ́fẹ́ ṣe sí kọ́lọ́wọ́ ó ṣe nírọ̀rùn kó fi pán wa lé kọ́mọ̀ fi bù wa hmm, salaam tala. Ẹ̀wọ̀n ìbéèrè tí mo fẹ́ béèrè. Ìbéèrè yẹn ó máa pàwọn èèyàn lẹ́rìn ẹ̀dẹ̀ sọ fún mi ní last week. Pé kí máa ń tijú. Kí máa tijú. Kò ní kí ni ṣẹ̀ríà sọ nípa ṣìnà ṣíṣe hmm. ṣìnà ṣẹ̀ríà ní ká má rò dépò wípé yóò di àìdíà dépò wípé yóò wá di desire dépò pé determination wà wá lórí rẹ̀ ṣẹ̀ríà ní ká má rò torí bí ọlọ́run ọba ṣe dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní zuyina linnas kí lọ kọ́kọ́ sọ hubbu shawat minan nisa àdámọ́ aṣélọ́ṣọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìfẹ́ òkúnkúndùn obìnrin tí ọkùnrin bá rí obìnrin báyìí amorous relationship ní ọ̀kọ̀ọ̀kọ́ lọ sí inú ọkàn rẹ̀ tí ìbá ti ṣe pé àbúrò rẹ̀ tàbí ya rẹ̀ tàbí tó bá ti jẹ́ ẹni tó lè fẹ́ o ní tí ọ̀kọ̀ọ̀kọ́ lọ nù ni òjíṣẹ́ náà sọ́lá àṣìlá fi sọ wípé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọlọ́run dá ó kọ mọ́ ìpín rẹ̀ nínú ṣìnà tó jẹ́ wípé ó ní ṣìnà ojú òní wíwò nítorí náà tọ́jọ́ kájú ẹlẹ̀ rẹ̀ ju ẹlẹ̀ kọ́ mọ́ fi di wípé nítorí òun ṣètáni ọ̀wọ́ a máa gbé lárúkẹ sí ọlọ́kàn oníṣìnà ẹnu ńlọrọ̀ sísọ wọn ò ká máa takùrọ̀sọ̀ pọ̀ lóbìnrin olóbìnrin ó ní sìnà ẹsẹ̀ ní rìn kọjá yí pé ìwọ ní àárín àwọn obìnrin olóbìnrin ni wọ́n ti ń bá wọn gbogbo ìgbà ó ní iyyakum wa dukhula ala nisa obìnrin bojú kò kò ṣe iṣu ọkùnrin òrójú rẹ̀ kìí ṣe iṣu àti mú instance wá níbi wípé àfáà ń ṣe lecture ní masjid nínú Ramadan ọmọ ìyá lóbìnrin ń béèrè àwọn ìbéèrè wọ́n parí lecture tán ó dẹ̀ ohun yẹn wọ́n pàdé ara wọn nínú masjid ńbẹ náà wọ́n bára wọn lọ́rọ̀ kílẹ̀ tó má kí ṣìnà tó tó wọ́n ṣe ṣìnà. Hmm, ó wà nínú àwọn eh, reason tó dáa sọ pé àwọn ọmọbìnrin wa ò béèrè question ká máa ṣe kí ni kí máa sudden láti fi dí ọ̀nà tí àṣetánì lè gbà bí ẹni tó ń sọ̀rọ̀ bí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó bá kó yọ àwọn ẹlòmíì tí ń gbọ́ ń kọ́ tó jẹ́ pé fi qulubihi marad àwọn ń bẹ nínú ọkàn wọn ká lè bá dí èèyàn ká lè bá àwọn wa wa lọ́wọ́ àti sọ pé tó bá wá ti di pé èèyàn kọ̀ǹtrol ara rẹ̀ ó wá ń òun náà wá ń ṣègbésẹ̀ orí burúkú dénú hmm. tó bá ti ń tara àbọ̀ yóò ṣe yóò ṣe nígbà tí ẹnìyẹn ń béèrè question tí obìnrin yẹn ń béèrè question nínú kìmáìkì tí ọkàn eléyìí tí tó bá jẹ́ pé ó mọ rírì condition tó ń wà ní pé ọlọ́run ọba màmá tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ mọ̀ tí mo fẹ́ ṣe. burhanu ọba adẹ́dànù Allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀dá máa fi kọ́ṣà ara rẹ̀ ní gbogbo ìgbà kan gbàmí ó ní bó ṣe jẹ́ pé tó o bá wà níwájú abí ojú ọ má ọba bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala tọrọ ń tó ń tó ń sọ orí tó ń ṣe téèyàn bá ti níyàn yóò máa kóra kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ o ẹnìkan wọn kọ́ máa sọ yí pé ibi tí máa ní ìtàwá dé yìí rárá iṣu ní tó yẹ pé ọkàn lọ́wọ́ àkólégún ó lè wà nú ilé kọ́kàn máa ṣe kínní àwọn wọ̀sá ìlú orí burúkú dẹ̀ kúta nísìn nínú wọn ni àkótí musiba phone hmm. bí ó ṣe text message bí ó ṣe oríṣiríṣi báwọn ó lè ṣẹlẹ̀ èyí gbọ́dọ̀ ṣọ́ra òfin jẹ́ wípé ọmọ ya wa kan abu amina bilal philips afazawọlọ ẹ̀rọ a ah, tom bá ń fọ́ bá ti fẹ́ sí facebook rẹ̀ ṣe bismillah òfin màtí hmm. ọlọ́run ọba ń wọ̀ mo ní ká fi kún wípé kọ́ sàṣàlá àti fojì ṣe náà sàṣàlá kó o fi wípé hmm, ó tẹ̀lé súnà rẹ̀ ní lórí gbogbo ntọ́n bá ń kọ torí opportunity ní gbogbo àwọn nǹkan wọ̀nyí láti jèrè tàbí láti pàdánù.

because èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí mo ti mo ṣe ṣìnà lọ́kọ̀lọ́kọ̀. gbogbo àwọn tí àwọn táwọn àmì lọ́lọ́run ọba kú sí àwọn ọkùnrin àtòbìnrin ṣìnà ń kó ayọ̀. ṣìnà tèmi wá ó tún yọ ọmọ. Ah, ní omi olú ti. rárá má sọ báyìí ah. ọlọ́run bo ẹ̀ láṣìírí eh. bóra rẹ̀ dátọ́. sẹ́rí. pé ẹni títí ẹ̀ bá wá pọ̀ débi wípé báyìí kọ́ má rí fà síra rẹ. mo máa ń rí fà ṣùgbọ́n mo fẹ́ mo ọkọ mi sọ pé kì í sọ jáde ni. kí pé lóògùn àbí. lóògùn kọ́. Hmm. kí ni oògùn tó lè ṣe sí ìkíní máa fi stop ló ń fẹ́. ọmọ tí mo bí yẹn hmm. ọmọ yẹn wà lọ́dọ̀ ìyá rẹ̀ débi pé ìyàwó mi ò mọ̀ sí ẹ eh, wọ́n tó ṣe. kò bímọ sẹ́ àṣedànù ló ṣe so ó kún fún ẹ̀sìn eh. ntí ó fi tètè túbá nìyẹn eh. ẹni tó bá báyàwó níyàwó sùn tó fi bímọ tàbí kí ni túmọ̀ ìyàwó níyàwó gbogbo obìnrin tó so yìgì tó tọrọ tó fi súnmọ́ ó lóyún o kò lóyún o ìyàwó níyàwó ni tó bá wá bímọ ẹ̀rí burúkú nìyẹn fún yàn gbangba jọ gbẹ̀ndẹ̀ alkiyama so èyàn ló jẹ́ ló fi yẹ kéèyàn má dáràn mọ́ràn kọ́ wa máa wípé tọ̀ èyí tó ti wà lẹ́yìn nísìn ìmọ̀ bí ń ṣe bọ́m̀bẹ̀ nù jọ gbẹ̀ndẹ̀ alkiyama kí n má dá mi ìmọ̀ kìí ṣe ọmọ rẹ àṣedànù ló ṣe kí ni ìtara máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar tí nǹkan bá ti ń gbé ọ lè báyàwó rẹ̀ ló fi jẹ́ pé obìnrin ò ní excuse kódà bí n bá ń rọbí lọ́wọ́ tọkọ bá lọ́yà ọ̀yà náà nù pé jẹ́ ń sáré sílé èkó tó lọ dìlífà. ìyá ọmọ náà máa ń pè mí. ọ ń pè ọmọ gbé kọ́ọ̀lù rẹ̀ mọ́. torí ó ní ọmọ náà pé ọmọ náà ti wọ skul. ọ sọ pé kì í sọmọ rẹ̀ àṣedànù <laughs> lẹ́sìn òun fa bẹ́ẹ̀ rẹ̀ jóná ni ìwọ ṣàṣedànù ẹ̀rọ tí mo wá ní èmi ní pé kó. wọ́n jẹ́rìí burúkú lẹ́yìn lórí gbangba ẹjọ́ gbìndàlẹ̀ tẹ́ ẹ bá ti mọ̀ yún ẹ̀yin méjèèjì ẹ jìnà síra yìí kẹ́tùmọ́ di pé ẹ̀tún wá dáràn mí ìmọ̀ràn. èmi ní kó send account number máa kí n máa send owó tí kò máa fi tọ́jú ọmọ náà hmm. so àná tí mo wá pé ìyá ọmọ náà mi rí pé láti bí oṣù mẹ́fà mo wá pé ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wá sọ fún mi wípé ẹ̀gbọ́n rẹ̀ wá sọ fún mi pé ọmọ náà lọ ní kéwú ó ti ó pé ọmọ náà ti lọ ní kéwú ó ti bẹ̀rẹ̀ skul pé kí n máa send owó skul sí. na ṣé o mà tẹ́lẹ̀ pé ṣìnà lọ fẹ́ ṣe àbí ẹ̀sìn òye ọ pàpà ẹ̀sìn ọ̀mà. mi mọ̀ tẹ́lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ náà mo fẹ́ fẹ́ ni ó fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ ọ̀wọ́ àmọ́ yìí pé tí yàn fẹ́ fẹ́ àwọn èèyàn lè máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ náà ni. kọ̀ǹdíṣọ̀ tó wá gbé mi ni pé ọmọ náà kò lóòótọ́ because èmi gan ẹgbẹ́ tó lóòótọ́ fún bẹ́ẹ̀ ni wọ́n gan ní tó wá ṣẹlẹ̀ ni pé ọgbà tọmọ náà lóyún ọmọ hmm. bílẹ̀ rẹ̀ oníwọ̀n lóyún àwọn èèyàn ló ń sọ fún ọdá òlóyún dà nígbà tó wá yá ọmọ náà wá wá olóhùn lóyún mo ní èmi ò gbà. iná mọ̀ gbogbo yẹn mi hmm. tí mo fẹ́ béèrè ní wípé ó mọ̀ wípé ó yẹ kí yẹn lè tọrọ ọmọ ah, ilẹ̀ Yorùbá kò yẹ wọn tí ọba ń. ó mọ̀ yẹn bọ̀ torí pé ẹ̀yàn gbẹ́wù sí náwó kò <laughs> ti yẹ mi. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so nǹkan tí wọ́n á rí pé ọmọ náà ṣe da tó ó lè tu ó lè kí kí ilé tú gbogbo gbogbo ìkọ̀túndé ànàpájà ó lè tu ó lè ó lè tù ó lè fi orí èèyàn mẹ́wàá agbára wọn pọ̀ tí ó dẹ̀ ń ṣòro. kọ́lá ṣé mùsùlùmí ni. mùsùlùmí ni kọ́lá ọ̀rọ̀ àwòsàn. àmín then ìbéèrè kejì lórí pé ní last week ẹ ní pé ká má sin òkú sílé ṣùgbọ́n bàbá mi ìgbà tá lọ léléyà wọ́n pè mí wọ́n ní àṣemọ̀ tó lọ́jọ́ bá dé ìbíbà ẹni ká ṣe àwọn sí. nínú ilé ẹnu ilé lábẹ́ step so adẹ̀tíkọ́ fi màmá mi sílẹ̀ so a lè yí òfin ẹ padà because. ẹ yí fún ààrẹ ṣàlàyé fún ẹjẹ wọn gbọ́ yé kí wọ́n tó lọ ẹ ṣe gbìyànjú fún ọgá bí wọ́n ṣe gbé màmá kún bẹ́ẹ̀ lọ sí tẹ. <laughs> because ṣé kò ń bí náà wà. èkó kọ abẹ́ta abẹ́ta so àwa. ìtẹ́wà lábẹ́kúta so ẹ mọ̀ pé ilé olórogún dẹ̀ ní ilé wa so bàbá èmi dẹ̀ ní first born so èmi ní first born tí bá ní pé kọ́másì bàbá mi síbẹ̀ àwọn tó kú lè bóyá a fẹ́ lo ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ó. má wò yẹn tó bá ti dòdòdó má wò yẹn bọ̀tí tó lè fi tètè yẹn jú ẹ̀ màmá gan ẹ ṣègbìyànjú convince bàbá kí wọ́n wú màmá pò ń bẹ̀ yẹn lọ sí tẹ́ èyí tó bá kùnú egun wọn tàbí ẹran wọn ẹ̀dẹ̀ lè bá wọn lódìndí wọlé àlẹ́ mm. so ẹgbẹ́ wọn lọ sí tẹ́. ìsàlẹ̀ méjì ló ti wà nínú wa ìsàlẹ̀ ìyá dáàbì nìgbọ́n náà wà bẹ́ẹ̀. gbogbo ẹ̀ wú lọ sí tẹ́ gbogbo àwọn ẹ̀ wú lọ sí tẹ́. ọlọ́run bá lékun ìmọ̀ yín ọlọ́run ní gbàmọ̀ yín tó ọlọ́run jẹ́ kí wọ́n pọ̀ nínú Islam because àwọn àwọn tí wọ́n dáa jù wá ah, lọ́jọ́ ẹ àwọn ìtẹ́jì rí because eh, eh. èmi súnmọ́ àwọn kan eh, wọ́n tó wọ́n fún mi ní àwọn kan lórí àwọn bẹ́ẹ̀ tí mo béèrè yìí ẹ jẹ́ kí n sọ ọkọ̀ mi ọkọ̀ mi ní kí n sọ ni so àwọn ìbéèrè tí mo béèrè yẹn mo ti béèrè yẹn lọ́wọ́ àwọn kan tẹ́lẹ̀ tí ó kàn wọ́n fún mi ní fún mi ní good answer <laughs> so tí ẹ̀ bá dẹ̀ ti jú láyé kò ṣe tí ò dẹ́ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ tí oníkàlùkù kọ́lọ́ ń forí ẹ̀ṣẹ̀ mi jù mí. ṣé ń bèèrè ọ̀rọ̀ ah. lọ rẹ̀ ojú tó gbogbo yín lọ. àánú ah, ọ̀rọ̀ pé ọjọ́ tèmi gùn jù ti ń lọ ọmọ ìgbà tí mo ti ń ṣẹ́ bọ̀ ọlọ́run ká darí jù wá. Yeah. ẹjẹ́ kí ẹjẹ́ ká fi question yẹn lẹ̀bẹ̀ ẹ̀dàpọ̀ rárá wọ́n ti flog issue yẹn tó ẹjẹ́ ká fi lẹ̀bẹ̀ ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sísá wà lókè so wọ́n ní kí ni Islam sọ lórí condom sa ìkejì bẹ́ẹ̀ kí a kó owó ẹ̀kọ́ àbí fọ́dọ̀pù so wọ́n ní ní Lagos Island pé àwọn masajid tó wà ńbẹ̀ pé ọlọ́run ṣe débi wípé mọ́sálásí máa ń kún lásìkò irun débi pé wọn ò ní rí àyè tí wọ́n ti àwọn tó bá ṣe bẹ ní pẹ́ díẹ̀dẹ̀ wọn ò ní ráyè tí wọ́n dùn sí wọn ò sí lè pa títì rẹ̀ pé kí wọ́n dá àwọn mọ́tò dúró pé kán má kọjá lásìkò wọn so wọ́n á ń bèrè wípé irú ọgbọ́n lè dá wọ́n lè kí wọ́n lè kí mi wọ́n lè kí Germany ẹ̀rí wà bẹ́ẹ̀ ni pé outside the country either Europe or so uh, ọjọ́ ed Canada àwọn èrò ńgbà tí Ọlọ́run Allah subhanahu ní kí wọ́n máa gbà slam tásìkò òun bá ti tó ibi kékeré tí wọ́n fún wọn kò gbà wọ́n kò síbí wọ́n ṣe ṣe fẹ́ ṣe tí ò ti kúnná tí ò síbi tí wọ́n dùn sí níta àwọn tí wọ́n wọ́n pọ̀ ju àwọn tí wọ́n ti kírun lọ so àwọn fà ní irú situation báyẹn àwọn míì táwọn nǹkan bá ti kírun tán kán yẹra káwọn míì tún bọ̀ síbẹ̀. now uh, now ẹni tí ò ní ìdí ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò ti kírun tí màmú yẹn bá lè lé ìdí ẹlẹ́ẹ̀kejì fani ma tí ọba rẹ̀ eh, tí ọba rẹ̀ kó kọ̀ǹtì wọ́n á jẹ́ náfúlà fóun á jẹ́ yẹn fáwọn náà tí kọ́ndọ̀m tó ń lò tó bá jẹ́ pé torí pé ń bẹ̀rù òṣì wípé èétà bí àkókò tí tọ́ná ẹja ká má tún dáhùn àwọn míì báwọn kan ṣe máa ń rò haram ṣùgbọ́n tó bá jẹ́ wípé dókítà wò wípé ewu ń bẹ fún ọmọ ọwọ́ tàbí ìyá látara wípé a rí nínú àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé wọ́n ti ń wọ́n operations tí wọ́n ṣe fún wọn ojú rẹ̀ ò tí kò jiná ó ìwà nú ewu kádàrà túndé òun dẹ̀ ní ọmọbìnrin mọ́kànnì kò ní safe period àwọn doctor sọ àwọn afa sọ pé tó bá yẹ pé recommendation doctor tó jẹ́ mùsùlùmí tó páyà ọlọ́run ọba tó wò wípé nǹkan yìí ò ní rọrùn tí wọ́n bá ní kó bíi ìsáyédà kí ìyá lọ tàbí kí ọmọ lọ sí ni kí wọ́n kóra rónà kára ó fi mókun but uh, níbòmíì nísìn wọ́n ti ń rí tọ́jọ́ yìí wọ́n ń ṣe operation lójú kan náà ó ń bímọ ẹlẹ́ẹ̀keje lójú kan náà ọ̀dẹ̀ ń bí lọ tó yà pé development ń ó ti ń advance náà kódà ní nàìjíríà ń bí gan ni kódà láti máa ṣàn bí gan náà ni so. bí mọ́nì bá ṣe gbèsè but kọ́ mọ̀ jẹ́ wípé torí ipá ń bẹ̀rù òṣì torí ilà àbẹ̀ gangan gangan ni wípé à ń bẹ̀rù òṣì yẹn Allah subhanahu wa ta'ala onírọ̀ ẹ̀dá lọ́rọ̀ kọ́lọ́mù bá kọ́mọ́ṣà ọ̀rọ̀ wa lọ́rọ̀. wọ́n tún wá wípé ṣé owó káta wọ́n ṣé halal ni. Ah, bọ́ọ̀ ni wọ́n ṣe ń ah, wọ́n kọ̀ sí kọ́ Ah, kí wọ́n ṣàlàyé sí dáadáa. Hmm. So having a place where they watch like Champions League football, is it halal? Every minute we use in watching, speaking or associating, we will account for it in the day of Qiyamah. Uh, so it's very important. So ká watching tí a fi àsìkò wa ṣe. Eh, nínú owó tí Allah subhanahu wa ta'ala fún wa láti fi ra ọjà kan ṣoṣo tó ní ká wá rà láyé aljanna ó ní àsìkò a gbọ́dọ̀ fi ṣeré kí la fẹ́ gẹ̀ẹ́nì látara pé àwọn èèyàn bọ́ sí òhò wọ́n lé àwọ̀ ká lórí pápá àwọn ń gbowó ìwọ ń fàsìkò tẹ̀ sófò tẹ̀ kó kọ̀gbọ́pọ́lọ́mù ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ ń wo sí rẹ̀ wà lẹ́kùn sàrántùlà fàtí àwọn ọ̀dán fàtí àwọn ọ̀dán tí fàtí àbádán jùzọ́ àmọ́ òdú olórí so kíyàn ṣọ́ in tí ó fi jábọ̀ náà sáwọn alẹ́kùn sàrántùlà ìbéèrè tèmi ó bẹ̀rẹ̀ láti wípé bí ẹ̀ bá máa bí aya positive ṣé ó dáa fún mùsùlùmí kọda. àwọn àfáà kan ní kò burú bọ̀tí tó fẹsẹ̀ nílẹ̀ nínú ẹ̀rí ni wípé kò dáa position rẹ̀ ni wípé aya àwa sọ fún yín pé àwọn àfáà kan ní ó kò sí tó burú ń bẹ̀ but àwọn ẹ̀rí tó wá ó fi rinlẹ̀ yìí pé ní tó burú pọ̀ ń bẹ̀. kan mú sinẹ́rò kan wá tó jọ ìbéèrè wọn so wọ́n ní for instance àwọn ra commodity kan. so àwọn afẹ́ tún ta. ọ̀rà láti tún ta. bẹ́ẹ̀ni. ọ̀rà láti ta. bẹ́ẹ̀ni. naam so wọ́n láwọn fẹ́ tún ta but àwọn wá fi commodity yẹn sun àwọn tó ṣe wípé àwọn mọ̀ wípé kò lè kó ẹlẹ́ lójijì so ó máa san in in instrumental náà ni. tó bá lè san lẹ́ẹ̀kan náà ṣé kò ní gbáyé. ok ní tó ṣẹlẹ̀ gan-an nìyẹn so ó ní àtúnṣán lẹ́ẹ̀kan náà o àti ó wà á rà létà àti ó sọ instrumental iye kan náà ló ń máa ta. ìyẹn o ti kó ń bẹ̀ medicom tó lọ́lákùn ọ̀lọ́fẹ́ pàǹtù. kọ́ṣọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ lórí ìjàmọ̀ náà ni òun náà ni pé tí o bá ṣe kí ni ẹ̀tọ́ ṣé o máa wẹ̀. tó bá wẹ̀ bẹ́tà. tó bá wẹ̀ bẹ́tà. ẹlẹ́kejì òun náà nípa tẹ̀sán pé tí pé lórí àwọn pé tí èèyàn máa fẹ́ bímọ pé kí èèyàn máa payẹ́ òṣì nígbà kéèyàn máa ń fi ìpáyà òṣì dáwọ́ ọmọ bíbí dúró nípa azilu kọ azilu nam kéèyàn ẹni tí ń ṣe azilu bí kọ́ndọ̀m yẹn náà ni ọkàn jẹ́ ti kọ́ndọ̀m ó wà mọ́ ó súnmọ́ àti kọ́dọ́mọ bíbí ju azilu lọ àbí azilu sì wẹ̀ ó pa dùn mọ́ obìnrin lára ju kọ́ndọ̀m lọ ní tí wàá ṣọ́ ń bẹ̀ ni pé kó má jẹ́ pé àníyàn rẹ ọmọ bẹ̀rẹ̀ òṣì ok because ustaz kan ló mú ẹ̀rí yẹn wá. na má kò tiẹ̀. ok. ìbéèrè bèèrè pé àwọn tó wá ń gbá bọ́ọ̀lù ńkọ́ náà mọ̀ yá ta níbi tọ́jú ẹ̀ ń gbá bọ́ọ̀lù. so <laughs> one more question to relate more issue kerosene yẹn naam. bó tẹ̀ jẹ́ pé kò kò wà ṣàlàyé dáadáa tó náà. ẹ bá a kẹ fílẹ̀ nígbà tá a bá ní sitting pẹ̀lú wọn kí wọ́n béèrè dada ok inshallah. inshallah. Mm. àfáàdọ́wà lẹ́yìn <laughs> àfáàdọ́wà lẹ́yìn. ok àwọn tábà tún ní questions ẹ̀yẹ kan náà. another set. One, two, two. Accept. Huh? Three. Four.

Naam. Aleykum wa rahmatullahi wa barakatuh. Wa aleykum salaam tala wa. Barakallahu fik ya ṣe. Wàfikún barakallah. Naam lórí question ti brother ń béèrè lórí. Ta ló ń sọ̀rọ̀? Wọ́kàn pé bébí àná mi ló ń sọ̀rọ̀. <laughs> Lórí question ti brother béèrè lórí ẹni tó bá bímọ ọmọ ṣìnà. Naam. Ń gbé kò lè ní responsibility lórí ẹ̀. Bẹ́ẹ̀. Nínú sẹ̀ríà agbọ́n ẹ̀ yìí. Naam. Bọ̀ tí obìnrin yẹn tó bá sùn ẹ̀ lọ sí court. Naam. Tọ́jọ́ tí kọ̀tù ìlú ta òfin ta wà lórí tó bá kàn pẹ́lẹ̀ kó máa ṣe responsibility lórí ẹ̀ kí hmm. Islam ju lórí ẹ̀. kò ní choice kò ní choice tó olókòrò rẹ̀ sí kò ní choice. rọ́mọ̀ rẹ̀ wákà sára ń tọ́lá. lórí bí àbá yẹn sọ síwájú ẹ sọ wípé ọmọ tí relationship yẹn tó produce àṣedànù ni. bẹ́ẹ̀ from what. masalan ní táàmù òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹnìkan jáde láyé nínú àwọn sàbẹ ọfọ ọmọ sílẹ̀ ó dẹ̀ fi ọmọ yẹn ó fohùn lẹ̀ wípé ọmọ òun ní lágbájá o lẹ́gálì torí relationship pé gbélé ìsèjẹ́ ni ìsáyédá kó jẹ́ ìyàwó ẹ̀ tàbí kó jẹ́rú àbí bẹ́ẹ̀ kọ́ ẹnì kejì ń dùn wípé rárá ọmọ mi ni ẹ̀rí kó jọ mí ni sódì yé báyìí nìsín ok ìgbà tí oníṣẹ́ náà sallallahu alaihi wasallam tó fẹ́ dájọ́ ẹni tí ó jẹ́ pé òun ló ní bẹ́ẹ̀dì òun ni ó ní ọmọ yìí ṣùgbọ́n torí yí pé ṣubúà ìrújú ti wà nípa rẹ̀ torí ẹni tó jọ ilé tó wà ilé ìyàwó òjíṣẹ́ náà sọ́rọ̀ àṣìlám tó wà òjíṣẹ́ náà sọ́rọ̀ àṣìlám ní bóra fún so àlọ méjèèjì in tó fojú hàn nínú ṣẹ̀rẹ́ àlélẹ́ ìpé ẹni ìlú bí ṣùgbọ́n torí in tó fẹ́ rújú nípa rẹ̀ bóra fún sórí ẹni tó ní ibùsùn òun ló lọ́mọ ẹni tó bá gbẹ̀yìn kò lè ṣe nǹkan kan tàbí ó gbẹ̀yìn ṣe nǹkan kan aláṣẹdànù lélẹ́yìn bàbá dọ̀hùn á lọ yẹn jù rẹ̀ àti pamọ́ ní gbogbo ẹ̀ gbogbo kìí ṣe tẹ́nìkan máa fi yan gan pé àṣepamọ́ ni yàwó ma túbúlà sara níjọ́ tí àti gbogbo ẹ̀dẹ́ ó tù nísìn ọ̀nà téèyàn gbà bímọ tí ó sọ pé ọmọ mi ni lágbájá ò wípé aṣọ yìí wọ́n fi fún ọ nínú òfin tó díé àwọn arí èèyàn kò mọ̀kán agbègbè tí wọ́n wà agbègbè jahiliya ni kí ni túmọ̀ jahiliya alladhi jahila haqiqat Allah wa haqiqat eh, shari'at Allah subhanahu wa ta'ala ẹni tó jẹ́ aláìmọ̀kan lórí ọba adẹ́dà tàbí òfin rẹ̀ tó fi lọ́lẹ̀ eléyìí ni jahil ìbá ní phd ìbá jẹ́ professor nínú field ni. No tí ọba ti mọ ọba tó àti wọ̀ta gbọ́dọ̀ fún tí ọmọ màmá sallallahu alaihi wasallam àti wọ̀gbà gbọ́dọ̀ fún aláìmọ̀kànnì jáàhìl ni fahim na lè jẹ́ ọmọ àbà àbà ni wọ́n ti bí ayé rẹ̀ ibo ló ti lò òfin ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi fàáhẹ́m Aha. so nídìí eléyìí ọ̀hún apọ́síbù èèyàn wà lágbègbè tó jẹ́ pé kọ̀dá kankan mọ̀ gbogbo wọn irúkìrú gbogbo wọn òun wò rí pé tẹ́ bá bá ti róbìnrin tẹ́ bá ti bára yín sọ̀rọ̀ tẹ́ ń gbéra yín ká tẹ́ ń jikinní ká bá ti kàn mọ́ ó ti dòun náà nù so ti yé báyìí nìsín eléyìí wọn aláìmọ̀kan ni àwọn àfáà yìí pé òun ló lọ́mọ yẹn ìgbà jàhìlíyà nù tó ti yé báyìí nísìn but ẹn tọ́ dá kan mọ̀ ah ó níyàwó ńlé ó ṣe gbogbo ẹ̀ ọmọ yìí pé a máa tọrọ ọmọ ni tí wọ́n bá fún wa ní kankan wá wípé èyí ò ní yà á ó ti bà ń lẹ̀ ẹ̀fà ìjà wa kan ká ṣe bákan wọ́n máa tí wọ́n bá fẹ́ pọ́n orí burúkú ní aṣọ gidi wọ́n ní àwọn ṣe ń family weight àbí ó ní àní àwọn àwọn. Ah, náà wọ́n tún ní ọ̀rọ̀ expression kan tí wọ́n ń lò gbogbo expression tí wọ́n bá lò pé ah, tàbí wọ́n wòye pé ńgbà ah, tí wọ́n tó ń tọrọ tí wọ́n fóun tó ń bá kan mọ nísìn wọ́n jù ọ́ lẹ̀ tó ti yé báyìí nísìn ọ̀wà òun náà obìnrin ló gbọ́dọ̀ ṣọ́ra jù nírú eléyìí torí wípé aburú bẹ̀ àwọn ni ó wà àti receiving end ló fi jẹ́ pé ṣeré aṣọ ó fún wọn ní ó protect interest wọn gan-an. tí bàbá rẹ̀ bá fẹ́ fún fẹ́ni tó jẹ́ pé ó rí pé ah, eléyìí ìṣara e rẹ̀ ó lè gbé bàbá lọ ilé ẹjọ́ Allah subhanahu wa ta'ala tó fún ní bàbá ní ìwọ̀ yẹn ilé ẹjọ́ ṣẹ̀ríà Islam yóò gba ẹ̀tọ́ yẹn lọ́wọ́ bàbá fún ọba adẹ́dà àtòjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làm àwọn tí wọ́n bá lẹ ní máa ń ṣọ́ ìwọ wọn jù ìwọ obìnrin ló ṣọ́ jù ṣó ti yé báyìí nìsín ẹ̀hẹ́ tó fi jẹ́ pé obìnrin gbọ́dọ̀ ṣọ́ra gan tí ó bá rò pé à wọ́n ń kúrọ́ fún ẹ wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ nísìn wá di wípé oyì mọ́lẹ̀ ó dòun tí wọn ò dẹ̀ sọ pé wọ́n fún ọ lọ́mọ táwọn méjèèjì dẹ̀ mọ̀ ọ̀rọ̀ pé mọ́dà wọn lóhun tí wọ́n ní choice ni wọ́n ní choice o kì í ṣọmọ rẹ̀ opportunity wà rẹpẹtẹ nísìn táwọn òbí ò bá fẹ́ gbà torí pé wọn ò dákan wọn ò fẹ́ ṣe déédéé èèyàn lè lọ sí ṣẹ̀ríà council wọ́n á pa àwọn òbí wọ́n á ṣe gbogbo ẹ̀ táwọn òbí ọba fẹ́ gbà ṣẹ̀ríà council ó marry ọmọ yẹn yóò marry ẹ̀ out on behalf of Allah subhanahu wa ta'ala instances ìbáyìí ti ṣẹlẹ̀ arọ́mọbìnrin ó gba Islam bàbá rẹ̀ pásítọ̀ ìyá rẹ̀ náà bákan náà ó wà ní final year ní yunifásitì ó lo sẹ́ǹsì sí ó wípé tóun bá ní kóun ó jáde sí wọn báyìí wọn ò ní wọn ò ní wọn ò ní wọn ò ní sponsor wọn mọ́ ọgbà Islam ẹni tó fẹ́ fẹ́ ó pè mí ó ní kí n jẹ́ wòlíì fún ó bẹ̀rẹ̀ sí bojú mo gbé kéèsì lọ sí ṣẹ̀ra kanṣu omi ìtúnre o wọ́n ní ok bá a dúró gẹ́gẹ́ bí ẹni tó dúró fún wa fún ṣẹ̀ra kanṣu gbogbo ohun tí Islam bá ní ká ń ṣe lórí ẹ̀ ṣe àwa la ṣe so ti yé báyìí nísìn ok ẹni tó fẹ́ fẹ́ ọ̀dà ẹni lágbájá ni mo lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ yín fẹ́ dáràn o ṣé ẹ tó gbé wọn lọ ràn wo olóńfẹ́ fẹ́ àwò báyìí báyìí báyìí lórí bàbá náà ní òun gan-an náà tẹ́lẹ̀ kọrin yóò lòun but àwọn ọ̀rẹ́ òun mùsùlùmí ni wọ́n wọ́n convince òun lòun bá lọ bá bàbá òun wípé dáwọn mùsùlùmí sọ ni ẹ̀rí wo lẹ ní láti tì dànù bàbá òun ò rí wí òun wá sọ fún bàbá òun pé èmi gbà síláàmù bàbá ní ọlọ́run jò bí ẹ̀ wípé tọ́mọ yẹn bá ti lóhun tí ọmọ òun lóhun fẹ́ ṣe yìí tó dẹ̀ yẹ pé background tí ọmọbìnrin náà ti jáde bí irú táwọn yìí àwọn support ẹ̀ marriage dúró àwọn pastor àti wọn dẹ̀ yẹ sí i gbàtọ́lọ́run Allah subhanahu wa ta'ala tí ó gbèsè rẹ̀ dé gbà tí ó bímọ omi bèjì wọ́n wá ń bẹ̀bẹ̀ àbínú sí ma ṣe ká yọjú ẹ jẹ́ wọn yọjú alhamdulillah wọ́n wà pẹ̀lú ara wọn kò sí wàhálà wọ́n rántí bọ́rọ̀ àwọn ṣe jẹ́ Allah subhanahu wa ta'ala ń dẹ̀ ń bá wọn tù jazakumullahu khairan kọ́lọ́run tó ọ̀gá ọmọ kọ́ wọn máa ṣe irú sáǹsì báyìí lè ṣẹlẹ̀ but kí mùsùlùmí ẹni àbí ẹni àbí ire kí ni Yorùbá sọ àràkánláàfì tàn láàrin ẹ̀hẹ́n mùsùlùmí máa ń dúró straight ni so kọ́ máa wà á bọ́ ọ̀wọ̀ tí Allah subhanahu wa ta'ala tó gbé wọ́ kó má bọ̀ dànù lára rẹ̀ kọ́ wá máa lò sí ẹran àti gbé sí àwọn amukun mẹ́kọ orí burúkú ni. Hmm. Eh, side kejì question yẹn ni wípé from the man from the way this man was talking the other time. who, who is that man. ẹni tí ó nàrí ti issue yẹn pé òun lọ́mọ ní ìta. náà ṣé ó ṣeé ṣe àtúnṣe kó wà láàrin arákùnrin pẹ̀lú obìnrin bóyá. mo sọ̀rọ̀ àtúnṣe tó lè wà ní wípé tárábìnrin yẹn ò bá tí ì lọ́kọ hmm. ṣó ti lọ́kọ mi. Huh? tí o bá lọ́kọ mi ó lè fẹ́ níyàwó kejì tó bá fẹ́ níyàwó kejì tó mọ̀ pé ó mọ̀ yín tó ń fẹ́ ṣe ó mọ̀ pé ó yẹ kó ń tọrọ ní but kò tọrọ ó rò pé òun jayé orí òun tó ti yé báyìí kì í ṣọmọ rẹ̀ náà torí kì í ṣọmọ rẹ̀ náà yọkàn jẹ́ wípé torí tó bá ti fẹ́ yẹn yẹn ẹ̀hẹ́n kọ́ wa kún fún ọ̀pọ̀lọpọ̀ túbá iṣẹ́ eré nkankan a lè jábọ̀ lọ́hùn o. ok wọ́n ní èèyàn kan gbé ọkọ̀ síta tí plate number jẹ́ smk 835 bk smk 835 bk ẹjọ́ bá wa gbé kó lẹ̀ then a ti ṣàlàyé tẹ́lẹ̀ náà ká máa gbé ọkọ̀ síwájú gate àwọn èèyàn so a máa ń dún wọn lọ́wọ́ láti gbé kí wọ́n lè jáde ẹ má jẹ́ ká kó nira bá àwọn tí a bá ń lè. naam ìbéèrè látọ̀dọ̀ ok. naam fọ́dọ̀. látọ̀dọ̀ àwọn sisters wa. So Wani, please what can a female child who is old enough for marriage and her parents are hindering her going to uh, education and also the issue of okay wọ́n pa ìbéèrè méjì pọ̀ ni so ọ̀rọ̀ márèjì ọmọbìnrin tó jẹ́ àlàyé láṣẹ fún wa okay àlàyé láṣẹ fún wa ọgọ́rùn òbí wọ́n máa ń kọrin pé àìfi nǹkan méjì àìfi sínú àárọ̀ lẹ́ẹ̀kan náà àìkírun méjì bọ́ náà lọ́kàn náà ọgọ́rọ̀ ọkùnrin sí wẹ̀ ìtàwọn fẹ́ ṣe yẹn ni wọn ò bìkítà lórí condition mind ọgọ́rọ̀ ọkùnrin ò responsible selfishness ń bẹ pẹ̀lú wọn wọn ò bìkítà pẹ̀lú future ọmọ yìí ní tí wọ́n bìkítà pẹ̀lú ni wípé àní táwọn fẹ́ lò fún the situation táwọn ń bẹ̀ irú ọkùnrin báwọn èsè ń téèyàn encourage ẹni òbí mùsùlùmí kó fún lọ́mọ. bóyá lókè wa lọ́hùn kìí ṣe tuntun ọmọ lọ skul tàbí lọ ilé ẹ̀kọ́ kọ́ wá lọ ilé ọkọ kìí ṣe tuntun but ilé ọkọ tó lọ kò ní jẹ́ ní tí ó wàá dí ìlọsíwájú rẹ̀ lọ́wọ́ lópin ìgbà tó yẹ pé tó ń ṣeun kìí ṣe tí ò ní ṣe àlékún fún mọ̀kọ́ a ọmọ ní medical college ìyàwó kẹta ni lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ wọ́n wà medical college wọ́n sọ fáwọn méjì rẹ̀ yókù wọ́n wá ń yà lẹ́nu wọ́n ń yà wọn lẹ́nu yìí pé wọ́n á sì lè gbà kọjá ìyàwó mẹ́ta ìyàwó kẹta onígbòho lòun ò ṣe ní ṣe ìyàwó kẹta òun ka medicine òun wà ní medical college nísìn ọmọ mẹ́rin lòun ti bí ṣé òun iṣẹ́ skul bí lòun ó ti máa wa ọmọ máyà ni àwọn àyálé òun ni wọ́n bò ń mójútó máa ń lé torí wọ́n mọ̀ yìí pé iṣẹ́ tóun wá ṣe níbí fún gbogbo àlùmọ̀ náà fáhẹ́m hàrà ákùlù sẹ̀lìm yà áhù àwọn tó rí wọn pé ní òbí rẹ̀ ò sọ yí pé torí yí pé ẹni tó fẹ́ fẹ́ ó ti níyàwó méjì sílé kó wọn má fún lọ́mọ ó ti wọn náà ti wò pé ṣé ẹni tí kò tí ì níyàwó lòun ó fún lọ́mọ àkọ́kọ́ òun ọ̀ àní rẹ́kọ̀dẹ̀ torí ká dáfẹ́ fi jọ jẹ́ èkejì bóò ni ò ṣe ní ní ọkọ̀ ìlara tí ò bá ní mi pẹ̀lú cost tó fẹ́ ṣe this is it so alhamdulillah nínú kí ọlọ́run bá tó lára rẹ̀ àwa náà ti ṣe irú ẹ̀ kò bu lọ́wọ́ ọlọ́mọdé ò lọ́wọ́ eh, but èyí ó wò sùn dáadáa ọ̀gọ̀rọ̀ brothers wọ́n sá tí wọ́n yẹn ló yé wọn it's not ready to be responsible. yóò a kóòtì òfin bí ìgbà tó yẹ pé òun ò ní responsibility kankan wàhálà lẹ́sìn kìí ní Islam na Ibrahim akusirantala ọ̀nà rẹ̀ jìn ẹjọ́ lórí question sọ yìí ọmọ tó ọmọbìnrin fún wa ẹ̀kọ́ tó máa wa ni pé tí ọmọ yẹn bá fẹ́ lọ lé ọkọ bó ṣe máa position tó máa wà hmm. irú ọkọ tó máa fẹ́ tí Islam sọ pé ká wo ẹ̀sìn. so díẹ̀ máa ti ń bí obìnrin yóò máa kìí sojú nìkan ní ọ̀la alẹ̀ gbogbo ara ní ọ̀la alẹ̀ mo ní bàbá rẹ̀ kan apààyàn ní bọ̀dì kìí fẹ́ kí wọ́n mú dàlọ́ nípa kọ́ ẹrú ọlọ́run ọba kan bá pè kútòsí òun fẹ́ rí yín ni oníkìlọ̀ fẹ́ rí yín fún ọlọ́mọ yín báyìí ni ó ní ẹ́ òun ò bí mà bàbá rẹ̀ ń bẹ́ ń dìímù lè bá wọn ni ẹ́ ó ti bọ́ sínú gbá rẹ̀ báyìí <laughs> ọbẹ̀ sínú gbá rẹ̀ ọmọ ọmọ ọlọ́mọ ọ̀hálẹ̀ mọ́ ó ti dé mọ́ báyìí sórí àpọ́nlé ẹ̀yẹ iyì ni fúnyàn kọ́lọ̀ ń fúnyàn lóbìnrin wọ́láì wọ́n ní the attention jọmọkùnrin lọ nínáwó nínara ní concern nǹkan kan torí gbogbo ara rẹ ló fi sojú ọ̀gọ̀rọ̀ àwọn míì tí wọ́n ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lú rẹ kọ́sùdù wọn ọ̀tọ̀ ni ọmọ ṣan wọn dáadáa níbo lọ akura ni dé níbo lọ gbẹ́sìn yé dé irú iṣẹ́ wo ni ń ṣe irú èèyàn wo ni bó ló ṣe rí lé nǹkan gbogbo báwọn ṣọ́ láìkí obìnrin kí náà mí ní pé ká láìka obìnrin ká lè sacrifice fún wọn ká mọ̀ wọ́n pé hmm, kò tó lè ṣe tó lè dùn wá but àwa ready láti sacrifice fún she understand by ẹ̀hẹ́n ẹni ẹ̀ ń pè lẹ́ni tó lágbọ́yé nù ẹni tí ṣe sí rẹ̀ jọ ti màmá sallallahu alaihi wasallam àmọ́ ń dáhùn obìnrin fojú ẹ̀ kí ni ó sọ ó ní kò sẹ́ni tí sọ yẹn da láì tí sọ akin di aláìmáṣe lọ́sàn gangan bí obìnrin so irú ẹ̀yìn tí wọ́n máa wá kánú tó máa ti ń ṣe tó jẹ́ pé wọ́n ti payà ọlọ́run bá tó bá fẹ́ràn ọmọ rẹ̀ yóò fún lẹ́tọ̀ rẹ̀ tán kó tí ò bá fi di tó bá di pé kò fẹ́ràn rẹ̀ mọ́ kò ní fẹ̀tọ́ rẹ̀ dùn so gbogbo èèyàn máa ọ ṣọ́ra gangan gan ni torí ọgọ́rọ̀ wọ́n rò pé títókù tó bá ti ń balẹ̀ jà tí irun ti pọ̀ tí irun gbọ́n kàn dodo nítorí eyín òsì wẹ̀ sí ẹni tó kó star sí general tó kó gbogbo sáà séjì ká ni ó dìgbò ogun bá dé ká tó mọ owó ìzù. sàwọn àlekún wọ́n tó fẹ́ bèrè gan ni pé bóyá after ti yàn ti fọmọ lọ́kọ ìdíyàn lè bá ọkọ ọmọ yẹn níbi pé èèyàn tètè fẹ́ kó má rè èèyàn ti fi lọ́kọ kí èèyàn lè bá ọkọ yẹn sọ pé mo fẹ́ kọ́ mọ̀ ṣe báyìí màá máa assist yín pé kí ìyàwó kó lè lọ sí. ó ní ìdí àjókòó sọ. Ah sọ́rọ̀ àlejò. wákàtí sọ́rọ̀ àlejò. ìsọkùnrin lọ́wọ́ kọ́ ẹ̀rọ. wọ́n ń tẹ̀fẹ̀ dídá kún lọ́kẹ́. ẹ jẹ́ sí association tó jẹ́ sí pé ọkọ àti ìyàwó tí wọ́n jọ ń gbé tó jẹ́ jẹ́ sí pé òṣìlú wọn dàrú wọ́n ṣì oh. hmm. mú wọn dàrú tó jẹ́ jẹ́ sí pé wọ́n ti bímọ bíi mẹ́ta mẹ́rin ṣùgbọ́n tí ọkọ dẹ̀jọ́ wá rí pé mákàn ni ìyàwó òun ó wá bẹ̀ sí nígbà ààwẹ̀ tó ń gbà tó ń gbàwẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ó ṣàtòrí pé ìyàwó tún lóyún wá di pé à ìgbà tó ti lóyún yìí o kó tó di pé ó máa di ẹ̀jẹ̀ kíkí abígbòpọ̀ yẹ ká tètè ya ọgbọ́n dá sí. ẹ wá dọ́gbọ́n sí tán ó wá padà wá mọ̀ pé ìyẹn náà ò dáa. Hmm. so ó dẹ̀ ti gbàgbé wá wò pé kí ni káwọn ṣe ọ́nà àkóyá káwọn máa lo ọtọ́jú kọ́ńdọ̀mù ò dáa kí ni sísun yọ̀ báyìí. kọ́ máa ń ṣe istikfar kán dẹ̀ máa bẹ lọ́wọ́n ba ọlọ́run Allah subhanahu wa ta'ala kó pèsè bó ṣe omi ni wọ́n ń ta àkọ́sọ́ àlùbáríkà sí bọ́ ẹwẹ̀ hàn inshallah alkarim iyún tí ìrorí mùsùlùmí nìyẹn kì í ṣe wípé ẹjẹ́ a máa dànù. ẹlẹ́kẹ̀jì sà ẹjọ́ mo fẹ́ kẹ́ láìsí wa nípa pípadàbọ̀ sí ànábì Ìsá àwọn kan ní ó máa padà wá ní àbí kò ní àwọn kan ní. gbogbo àwọn tí wọ́n ń sọ pé kò ní padà wá ọ̀gọ̀rọ̀ àwọn aláìmọ̀kànnì tàbí àwọn tí ẹ̀rí dojúrú mọ́ lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní mo fi ọba tí ẹ̀mí èmi Muhammad sallallahu alaihi wasallam ti ń bẹ lọ́wọ́ ọ̀rẹ́ mo fi búra sallallahu alaihi wasallam ó ń búra ni o ó ní ìtàn padà bọ̀ kẹ́ẹ̀fì mọ̀ dáadáa bó ṣe rí nì ojúwe bó ṣe rí àwọn ahadis tó wá lórí pé ìtàn padà bọ̀ ọ́fẹ́sẹ̀ ní ilẹ̀ bí àyà kùránì ni tó fi jẹ́ pé nínú àkídà mùsùlùmí ni pé ń padà bọ̀ kódà tó bá padà dé ẹgbẹ́ òjíṣẹ́ náà sàásánlá wọn ó sì sí ńgbà tó bá wá jáde láyé tó kú ibi tí ó ti sọ̀kalẹ̀ òjíṣẹ́ náà sàlàyé náà sàlàyé rẹ̀ gbogbo ẹ̀ ló ṣàlàyé so kò rú wa lójú àwọn tí ẹ bá rí tí wọ́n ń sọ nǹkan tó yàtọ̀ sí eléyìí ìmọ̀ tí ò ní mọ̀ pàápàá tí wọ́n láwọn ń polongo ẹ̀sìn bí àwọn tí wọ́n láwọn ń ṣe comparative comparative àbí kí wọ́n máa pè wọ́n tàbí no àwọn tẹ̀ ẹ̀dá kan tàbí àwọn tó bá yẹ pé wọ́n gba doctorate lórí àìmọ̀ kan tàbí àwọn tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n wá ń dá sí àwọn kan sọ wípé gbogbo àdísì tó wá lórí rẹ̀ ìsírẹ̀lìyàtì ni ìsọ̀hun tí wọ́n sọ gan ìpolongo àìmọ̀kan ni torí pé Abu Huraira radiyallahu anhu tó gba ọgọ́rọ̀ àwọn àdísì wa kéé gba ìsírẹ̀lìyàtì so kí ni wọ́n sọ kì í gba ọ̀sán nínú tí àwọn àfáà màmá gẹ́gẹ́ Ibn Hajar al-Asqalani ṣe sọ ní pé Abu Hurairah ìgbà Israiliyat tó wọ́n lọ gba ọ̀rọ̀ wá wípé n táwọn halil kìtà bá sọ fún yín o ẹ má janirọ́ ẹ dẹ̀ má ẹ má fi rin lẹ̀ wọ́n pé n tá janirọ́ tá fi rin lẹ̀ kákúkú pàtì sẹ́gbẹ̀ kan so kò gba ọ̀rọ̀ kankan lọ́wọ́ wọn so ah, hadith tó sọ nípa rẹ̀ wíwá padà wá rẹ̀ mutafaqa alayhi hadith tó bá yẹ pé mutafaqa alayhi ni bí àyà kúránì ni so gbogbo àwọn tí wọ́n ń sọ pé kò ní padà wá mọ́ aláìmọ̀tán làwọn wọ̀nyàn kì í ṣàwọn tẹ́tẹ̀ tẹ́tí sí ẹ̀ ń padà bọ̀ láṣẹ lópin ayé nínú àwọn àlámọ̀ gbẹ̀yìn ayé ni wípé ìsàn padà bọ̀ sallallahu alaihi wa sallam tá a bá dìgbà náà àwọn tí tó jìṣẹ́ náà sàrà wàlúkà sàlàntà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm kọ́ máa ṣe dọ́à ntí ọlọ́run bá bá fún wọn kí wọ́n dáwọ́lé nǹkan kan ká máa bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ lórí náà tó lọ. ṣé níbo láti níbo láti rí níbo láti rí bọ̀dá rẹ̀ kó sọ́wọ́ tán kó lára rẹ̀ bọ̀dá bọ̀dá rẹ̀ kó sọ́ níbo láti rí ọ̀rọ̀ lè rí lọ́dọ̀ mí èmi ò rírí ìgbọ́ rí ìrírí ìrírí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله الله أكبر الله أكبر الله